مقدمة المؤلف بسم الله الرحمن الرحيم الحمد لله على نعمه الظاهرة والباطنة قديما وحديثا والصلاة والسلام على نبيه ورسوله محمد وآله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا عفيفا وعلى أتباعهم الذين ورثوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم وارثا وموروثا أما بعد فهذا مختصر يشتمل على أصول الأدلة الحديثية للأحكام الشرعية حررته تحريرا بالغا ليصيغ من يحفظه من بين أقرانه نابغا ويستعين به الطالب المبتدئ ولا يستغني عنه الراغب المنتهي وقد بينت عقب كل حديث من أخرجه من الأئمة لإرادة نصح الأمة فالمراد بالسبعة أحمد والبخاري ومسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه وبالستة من عدا أحمد وبالخمسة من عدا البخاري ومسلما وقد أقول الأربعة وأحمد وبالأربعة من عدا الثلاثة الأول وبالثلاثة من عداهم وعدا الأخير وبالمتفق عليه البخاري ومسلم وقل لا أذكر معهما غيرهما وما عدا ذلك فهو مبين وسميته بلوغ المرام من أدلة الأحكام والله أفعل أن لا يجعل ما علمنا علينا وبالا وأن يرزقنا العمل بما يرضيه سبحانه وتعالى الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما آمين. يا عليم يا خبير آمين هذا استئناف لكتاب نفيس جديد من كتب التراث الإسلامية التي نفاثتها غالية ومكانتها عالية والموسوم ببلوغ المرام من أدلة الأحكام للحافظ النحرير الشيخ الحافظ الإمام الجليل أحمد ابن حجر العسقلاني رحمة الله عليه eléyìí ni ìpàdé àkọ́kọ́ lára síra oníbùkún yìí èyí tó já sí wípé ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tí kò bá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí ọ̀gbẹ́ tíra náà yẹ́bẹ́yẹ́bẹ́ tí kò bá gbàgbọ́ yé ti ń bẹ nínú ẹ̀ dáadáa ẹsẹ̀ rẹ̀ sì dùn níbi ìjẹ́ àfà àti ará ilé àti ará tòsí náà ló bùkátà láti máa tíra náà dáadáa léyìí tó dẹ̀jẹ̀ sí wípé tí kì bá ṣe pé afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí náà ẹlòmí ò tiẹ̀ kọjá ń bẹ̀rẹ̀ ẹlòmí ò tiẹ̀ gbóòórùn rẹ̀ rí ẹlòmí kan sáà ń gbórúkọ tíra yìí ọ jẹ́ ntaakọ tí wọ́n sì sọ ní orúkọ tó jẹ́ sí pé ọba mu ẹni tó kọ òun náà ni ìmáàmù wa àgbà Ahmad ibn Ali ibn Hajar al-Asqalani wọ́n máa ń sàfitì wọn síbi mazhabi limami Shafi'i rahimahullahu ta'ala al-Masri ara Cairo ni wọn ara Misra ni wọn torí Asqalani fún ara rẹ̀ Palestine ni Akọlan wà ibẹ̀ ni ìpìlẹ̀ bíbí wọn ṣùgbọ́n alimẹ́sọ̀ ọ̀nà ni wọ́n gbé àfáàyí tí a mọ̀ sí alhafiz ibn hajar ni wọ́n gbajúgbajà pẹ̀lú ibn hajar ọ̀pọ̀lọpọ̀ wa ta bá fẹ́ túmọ̀ ibn hajar a máa túmọ̀ èlédè wa a kì túmọ̀ rẹ̀ a máa rí pé ibn hajar náà ni torí ń bí àṣejù túmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn sídi ayé òun náà ní kí ni àwọn máa túmọ̀ nǹkan tí gba inú àwọn nǹkan tí ò gba títúmọ̀ nígbà àwọn orúkọ bá ní Ibn Hajar Ibn Hajar ẹ̀yìn nìkan ni máa sọ pé ọmọ òkúta lórí pé kìí ṣe òkúta gangan àwọn mẹ́rin wọ́n ń sàbí tí wọ́n sí ibùn hajar torí pé kan náà bàbá wọn àgbà ọgbàjúgbàjà pẹ̀lú ibùn hajar rahimahumullahu jami'a àmín yìí tààpẹ̀ ní ibùn n'inu nínú gold alfa ẹ̀sìn islam náà ni wọ́n wà nínú àwọn akọni àwọn akọni onímọ̀ ẹ̀sìn islam òun náà ẹnìkan ò lè pé báwo ni ti Ibn Hajar ṣe jẹ́ nínú ọ̀rọ̀ ṣẹ̀ríà Islam ẹnikẹ́ni tó bá sọ pé báwo ni ti ẹ ṣe jẹ́ yóò ṣaláì mọ́ rí àwọn ìmọ̀ kan yóò sì ṣàfẹ́kù àwọn àgbọ́yé kan torí pé àfáàwá yìí ọlọ́run ọba lò wọ́n fún ẹ̀sìn Islam púpọ̀ Ibn Hajar wọ́n há lè Quran nígbà tí wọ́n pé ọmọ ọdún mẹ́sàn wọ́n parí ẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án náà ni wọ́n ti parí Hifzul Quran al èyí tó jàjà sí pé kọ̀rọ̀ wọn lọ́rùn bó ṣe rà wá lọ́rùn lásìkò tá a wà yá yóò rọrùn bó ṣe rà wá lọ́rùn ní àkókò tá a wà yìí nígbà tí wọn tó ń ti bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án òun náà ni wọ́n ti parí alukoran Karim nínú àwọn nǹkan tí wọ́n máa ń fi ń ròyìn Ibn Hajar òun náà ni pé zákìrà wọn àtàmátàsí ẹni pé brain ni wọn ní máa hi nǹkan pákílẹ̀ kan náà ni kò ní ìdíkọ́sẹ̀sẹ̀ máa doubt ya abinin níjọ́ kan ìjókòó kan náà wọ́n há súrọ́tù Maryam wọ́n báyìí wọ́n sì gbé súrọ́tù Maryam ìjókòó kan náà wọ́n sì há súrọ́tù Maryam láti bẹ̀rẹ̀ dé òpin lára àwọn kan tí wọ́n fi máa ròyìn wà fáwà ibùn hajj ẹ̀yìn wọ́n rí bá náà tí bá ṣe pé ọlọ́run fún ní special ọlá ọmọdún mẹ́sàn-án ọmọdún mẹ́sàn-án nígbà sọ yọ pa sí ń payọ ni káwá ọmọdún mẹ́sàn-án parí tó ń ti bẹ́ẹ̀ Ibn Hajar yìí ọmọ òrukàn ni wọ́n dàgbà tẹ́mọ̀ pé tí ó tún ní bàbá tí ó tọ́jú ẹ̀ nìyẹn ìyá wọn kú síwájú bàbá wọn wọn lọ́mọ ọdún mẹ́rin àbí nǹkan ni wọ́n jẹ́ tí bàbá wọn fi wọn ọ̀pọ̀ ọdún mẹ́rin tán so ọmọ òrukàn ni wọ́n dàgbà tí bàbá wọn bá wọn ń bẹ láyé ńkọ́ ajẹ́sí pé kò lè pọ́mọ ọdún mẹ́fà tí náà mọ̀ pé ojú mẹ́wàá òjò ojú ẹni so ọmọ òrukàn ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n rí alùkùránì ha ní age tó jẹ́ sí pé kò jú bí ọmọ ọdún mẹ́sàn lọ Ibn Hajar rahimahullahu ta'ala nínú àwọn akọni àfáà ni wọ́n wà gẹ́gẹ́ bí n ta sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn kò sí fọwọ́ rọ́ sẹ́yìn nínú àwọn onímọ̀ tó yanjú nínú ẹ̀sìn Islam Ibn Hajar rahimahullahu ta'ala wọ́n rìnrìn àjò káàkiri ayé wọ́n jẹ lọ jẹ bọ̀ ọ̀fẹ́ síbi tí wọ́n fẹ́ tẹ́sẹ̀ bọ̀ wọn ò dẹ̀ business lọ síbẹ̀ tí wọ́n wá náà ni mímọ̀ ẹnu pé wà wá láti ìlú ẹ̀ sí wò lásán kò tí máa sọ ìwò lásán lọ wà ní inú state ẹ lọ tún wà o continent ẹ country ẹ lọ wà o àwọn àfáà wà yìí wọ́n fẹ́ sẹ̀rìn káàkiri wọ́n dẹ̀ ń fowó oúnjẹ ránṣẹ́ sí wọ wọn kò sẹ́ni kankan tó fún àfáà wà Ibn Hajar olówó oúnjẹ tí wọ́n bá rí iná ni wọ́n ń jẹ ṣùgbọ́n kò dí wọn lọ́wọ́ láti wá mímọ̀ Ibn Hajar rahimahullahu ta'ala wọ́n nígbà tí wọ́n ń sírò àwọn olùkọ́ tó kọ́ wọn ní ẹ̀kọ́ eh, tí wọ́n ń sírò àwọn àfá wọn wọ́n pọ̀ débi pé kíkà wọn ọ̀fẹ́ lé ní 600 600 olùkọ́ tó kọ́ wọn ní kí ó kìí ṣe pé akàgbà lérèfé ajókòtì abárin abájẹ abámu akọ àgbà àwọn eh, 600 scholars tí àfáwà Ibn Hajar tí wọ́n gba mímọ̀ ní ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tí mo sọ síwájú tí mo ti sọ síwájú fún wa wípé inú àwọn akọni onímímọ̀ tí kò sí fọwọ́rọ́ sẹ́yìn àtọ́ òun náà ni afáwa <clears throat> eh, Ahmad ibn Hajar rahimahullahu ta'ala wọ́n wá gbìyànjú wọ́n wá kọ tó pọ̀ so tíra àwọn mélòó lọ fẹ́ kà nínú eyín adípèlé mélòó lọ fẹ́ kà nínú eyín adípèlé òun náà ni tíra tí àfáwà Ibn Hajar kọ wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wá mímọ̀ lọ wọ́n rí àfá kan tó jọ wọ́n lójú púpọ̀ nínú àwọn àfá tó ya akọni ẹni pé tó jẹ́ ògbóǹtarìgì àfá wọ́n wá ń wò pé ṣé mo sì lè tó ẹni báyìí tààlà àfá náà òun náà ni al zahabi àfáàwà tẹ́ ń pè ní az-Zahabi àwọn ni ọkọ̀ sí yàrá alamin nubala àwọn náà kọ tíra nípa wọ́n kọ́ mizanul i'tidal àti tíra nípa hadithi pọ̀ kí wọ́n kọ́ nípa aqida ní àfáàwà Zahabi nígbàtí mamu wa al Ahmad ibn Hajar rahimahullah nígbà tí wọ́n gbúrò àfáà wa azahabi Shamsuddin Zahabi tí wọ́n gbúrò rẹ̀ tí wọ́n gbọ́ ìmọ̀ rẹ̀ wọ́n sojú kòkòrò pé hé sáwọn ti lè tó báyìí wọ́n wá rí páwọn kápá àti tó bẹ́ẹ̀ wọ́n wá rí pé àfikọ́ lọ́wọ́ ọba kọ́ ran àwọn lọ́wọ́ débẹ̀ kílẹ̀ wọ́n ṣe Yemen tí wọ́n wá ìmọ̀ káàkiri wọ́n lọ síbi zemzem ní maka tí wọ́n ti wá débi omi zemzem tí wọ́n ti fẹ́ mú ànábì alẹ́ sọ̀rọ̀ àti wọ́n pé oní hadith ni wọ́n àwọn ti ma hadith oní hadith ni àfa wa yìí àwọn ti ka hadith dánábì fi ròyìn zemzem fún wa sallallahu alaihi wa sallam ànábì ni ma'u zamzam lima shuriba la eh lima shuriba kí ni gbogbo ilé gbogbo nse ni kí ni gbogbo nse omi kí nìyẹn ní zamzam ṣùgbọ́n ó kù bí tó ti rọrì jìnà ma ò zamzam lè máa ṣòro omi zamzam yìí àwọn ti máa bẹ́ẹ̀ pé kò sí tó mú sí tó mú nítorí ẹ̀ tí ò ní jẹ́ fún ọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba sàwọn wá bọ́ zamzam ìmáàmù wa alhafidu ahmed ibn hajar wọ́n wá bọ́ zamzam wọ́n wá ní àà mú jẹ́ sí pé hadith ti wáyé pé má o zamzam lè máa sọ̀rọ̀ ìbàlá èmi ó mú eléyìí màá máa wáyé pé inni uridu an asila ila martabatil hafidh Shamsuddin Zahabi mo fẹ́ mú mo fẹ́ dé manzila ipò mímọ̀ òye àgbọ́yé tí ìmáàmù wa Zahabi tó dé mo fẹ́ kọ́lọ̀ mú ìmìnà dé ibẹ̀ ìyẹn fi yọ́ wáyé pé ńgbà tí wọ́n mú omi sẹ́mùsẹ́mù yẹn wọ́n rí pé Imam Zahabi ti lọ jìnnà tẹfẹtẹfẹ wọ́n sì rí pé agbára àwọn ọ̀ká àti rìn dé àwọn pẹ̀lú tá a máa ń lògùn sínú ẹni tá a bá rí pa àlẹ́ sí lápòjúwe ní ìsìn afá onímọ́tò onímọ́tò eh, b2 àbí kí mẹ́lá yìí dìde náà Volkswagen tó jẹ́ b2 àtijọ́ òní àbí ọ̀wá ń lọ sí Ìbàdàn ara Ṣàgámù ìyàfáà yìí òun wá ní Prado tuntun 2019 tí wọ́n ẹ̀sẹ̀ ṣe jáde wọ́n á ní máa lọ sí Ìbàdàn òun náà fẹ́ lọ sí afẹ́ wẹ́n tí ó kọ̀kọ́ dé ta ni ọmọ abẹ́lọ̀ láàrin méjèèjì ẹ̀dá mi ló wà fà nso ni oni bitu ní ọmọ abẹ náà àbí àbò ní prado ní ọmọ abẹ náà gbẹlọ ń jẹ ń tètè déédéé ń ṣáájú dé ìbàdàn ọdámi àwọn bitu ìyẹn ni mo fà kún iṣẹ akọmọnà fún wa n tó mú ìmáàmù wa alhafiz zamzam kí mo fẹ́ máa mú mo fẹ́ dé ó ti mọ̀ pé kíní ìkọjá agbára ni àfikọ́lọ́wọ́n ọba kó tí òun lẹ́yìn lórí ẹ̀ tó látara bẹ́ẹ̀ Imam wa Hafiz ibn Hajar wọ́n wá mú mi Zamzam ni nígbàtí ọlọ́wọ́n ọba wá sọ orí ẹ̀ kalẹ̀ tán wọ́n wá ń fẹnu ara wọn sọ wípé alhamdulillah adraktu àwọn èèyàn sì mọ̀ pé mo tún ti kọjá manzila Imam Zahabi lóòrùn jẹ́ sí pé nínú tíra tí Imam Zahabi kọ Imam wa Hafiz ibn Hajar èyí tí wọ́n tún tò pọ̀ mẹ́ Imam wa Zahabi bọ́yà náà kọ Mizanu al-I'tidal ẹ̀wọ̀rẹ̀ fi akhbari rijal aw ma Imam al-Hafiz ibn Hajar wá di wọ́n tó Mizanu al-Afasi ẹjẹ́ mẹ́wàá sí lisanu al-mizan ọmọ tí wọ́n Mizan scale scale tí ọba ní ahán orí lókè ó lè wọ́n gan àwọn kò ní okùn tí máa gbé ìkíní eh, eh, abéńdé méjèèjì lọ́wọ́ ni ìmọ̀mù zahabi kọ tíra ọwọ́ pè ní mizan òṣùwọ̀n ọwọ́ lẹ́bẹ̀ẹ́ ni pé hafiz ibn hajar sọ pé ó sòṣùwọ̀n ni ó ṣe irin tí ó ṣe kíni tí ó gbé dání lọ́wọ́ bọ́fẹ́ bọ́ fi rin sí òṣùwọ̀n rẹ̀ ọwọ́ kọ tíra òun náà wá pè ní lisanul mizan tíra zahabi náà ni ó ṣùgbọ́n bá tún ṣe ó jùlọ àbí òjùlọ jù فنبقى tò nípa báyìí Imam wa Al-Hafiz Ibn Hajar ọlọ́run wọn bá sàánú wọn púpọ̀ nípa ìmọ̀ wọ́n sì kọ tíra ìjọ sí pé mélòó la fẹ́ kà nínú ìyìn àdúpèlè sí ká sọ díẹ̀ nínú àwọn tíra wọn alákọ̀ọ́kọ́ nínú àwọn gbajúgbajà tíra tó jẹ́ sí pé o lè sáyé láì lọ sàǹfààní ń bẹ̀ òun náà ni tíra àfáà èyí alibari fatih olibari àwọn èèyàn kọ fatih olibari tó pọ̀ <laughs> fatih olibari pọ̀ dáadáa lórí sahih bukhari nígbà tí hafiz bin hajar kọ tiẹ̀ ó gbé tí wọ́n mi ẹnìkan wà á fatih olibari kankan ẹni tí jẹ́ buhari pọ̀ láyé àbí ọ̀pọ̀ ẹnìkan ti gbé mi àbí báyìí buhari buhari ń bọ́lọ́ wọ́n wá ní imam bukhari imam bukhari pọ̀ afáwa kalájókòó yìí imam hasan bukhari àbí wọ́n wá ní imam bukhari ń bọ̀ lọ́kàn yẹn lọ sí onísàhíì lẹ́lọ́ ọbẹ̀ ni àbí imam bukhari ti ń bẹ ti ń bẹ ládùúgbò rẹ̀ imam bukhari tọkọ tíra sàhíì bukhari ibẹ̀ lọ́kàn yẹn lọ mo rò kún yí wa báyìí so níbẹ̀ yẹn imam wa alhafiz ibn nínú ọba ìyá tíra láti ọba tó tún jẹ́ ìyá fún àwọn tíra tí wọ́n kọ òun náà ni fatihul bari tọ́láwò yìí sí gbogbo tíra tí máa mú wa alhafiz ibn hajar kọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ rẹ̀ tá a bá fẹ́ fún ní percentage bíi ninety tàbí ninety níbẹ̀ ní ti ń tírìtì hadith hadith àti irinṣẹ́ èròjà tá a fi kọ hadith náà ní ẹ bá yà báyìí ẹ yà báyìí hadith hadith hadith hadith ọlọ́run bá kọ́ bá wa san wọ́n lẹ́sàn rẹ̀ sí àwọn pọ̀ nínú ẹ̀ náà ni ìta nínú ẹ̀ tá a pè ní gbogbo ìmọ̀ràn bulugul maram min adillatil ahkam kẹ́tù máa bulug kíyàn ò dé ibì kan náà ń pè ní bulug maram èròǹgbà ntáwọn wá náà ń pè ní maram nǹkan dá ń lé target kan tí ó tíra èyí wọ́n sọ ní bulugul maram tíra tí ó mú wa débi target wa ṣùgbọ́n o kìí ṣe fálísáfà ló fi débẹ̀ o min أدلة الأحكام قال الله قال الرسول قال الله قال الرسول ọ àmọ́ ọmọ ìdájọ́ sẹ̀ríà kọ̀ọ̀kan kò sí ìdájọ́ sẹ̀ríà kankan tó wà nípa Islam tí mo mẹ́nubà láàrin yìí tí ń fọ́n ní evidence lórí ẹ̀ ní tí wọ́n sọ fún àyè هذا هو اسم الكتاب afáwa kọ mọ̀kọ́dìmà rahimahullah mọ̀kọ́dìmà wọn yẹn ó dùn púpọ̀ òun náà ni àfá àti kà fún wa yẹn ó ní alhamdulillah àyìnlá ní àníhí àbúrò naam mhm. qadiman wa haditha ìwọ náà ti mọ̀ tí mo lé òun àfáà ní mo dúpẹ́ fọlọ́run fún àwọn ìdẹ̀ra rẹ̀ tó hàn àti ìtọ́pamọ́ ìdẹ̀ra ọlọ́run tó hàn tọ́pamọ́ méjì náà ni ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún wa ìtọ́ hàn sáyé ìtọ́dẹ̀ pamọ́ fún wa àwọn onímọ̀ wọ́n wá di pé kílà àfáà mẹ́rin pẹ̀lú tó hàn àti tọ́pamọ́ ìwọlọ́mọ̀ ìwọ náà wo ìdẹ̀ra ọlọ́run tó hàn lára rẹ̀ wọ́n náà dúpẹ́ fún wo ìdẹ̀ra ọlọ́run tọ́pamọ́ ìtọ́pamọ́ pọ̀ onílẹ̀ nìkan kan ọ̀bọ orí àfiwá èyí tí wọ́n gan ọ̀mọ́ ń bẹ tẹ́lẹ̀ nìkan ní ó ti kíni lọ́mà nínú àwọn ìdẹ̀ra tó ṣe fún ẹ̀ eléyìí afáàní àwọn dúpẹ́ lórí ìdẹ̀ra ọlọ́run ọba tọ́hàn àti ìtọpamọ́ kọ̀dímán wa hadifa ní ti tàtijọ́ àti ní ti tòde òní ìyẹn pé nítorí ọlọ́run ṣe fún mi tipẹ́tipẹ́ mo dúpẹ́ rẹ̀ bákan náà ètí ẹ̀sẹ̀ ń ṣe fún mi lọ́wọ́ náà mo dúpẹ́ rẹ̀ náà bákan náà والصلاة والسلام على نبيه ورسوله محمد نعم ولهم سي الصلاة واتي السلام فان نبي رتيس أتوتي رتيس محمد وآله وصحبه أتفهم على لي أتفوا عن صحابة الذين ساروا في نسخة دينه سيرا أفيفا وانتواني كما كما حفيظا تيان كما كما نيا أما كما كما تيان جرى مريم ìrìn wọn yẹn jíjára tí wọ́n jára márùn wọn yẹn wọ́n fi ran ẹ̀sìn islam ṣe kìtì pé wọ́n ran ẹ̀sìn islam ṣe lónìí wọ́n yẹn wà láọ̀lá yẹn àwọ̀ alọ́lùdé ààrẹ islam ṣe lọ́la àwọn sọ àbí òṣè bẹ́ẹ̀ gbogbo gba wọn náà fi ló fi ní sayiran hafifa hafifan wọ́n rìn kànmọ́kànmọ́ wọ́n sá ń ṣe lọ́sàn lóru ni wọ́n ń ṣe àmójútó ẹ̀sìn islam. Mhm. wa ala atba'ihim alladhina warithu ilmahum. àti fún àwọn tàbíìn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàhábà àwọn tí wọ́n jogún wọn kan jogun ìmọ̀ àwọn sọ̀hábà nàbì radiyallahu ta'ala nàm. wal ulama warathatul anbiya. wọ́n wá rárá sí iqtibas wọ́n rárá yá ọ̀rọ̀ ànábì lò láàrin wọ́n ni wal ulama warathatul anbiya. ìgbà àwọn onímọ̀ tẹ́ ń wò yẹn àwọn ni wọ́n jogun àwọn ànábì ọlọ́run yẹn ni pé àwọn sàábì jogun àwọn eh, ìmọ̀ látọ̀dọ̀ ànábì àwọn tàbíọ́n àwọn náà jogún ìmọ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà so tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo kálukú wọn ló jogún tání ló jogún ànábì ọlọ́run náà. akirin bihim warisan wa mawrufa. Ah, ọ̀rọ̀ tó dùn ni wọ́n sọ wọ́n ní ẹni àpọ́nlé akirin bihim yìí ẹwù mi ti wá jẹ́ ni àpọ́nlé tó warisan lẹ́ni tí ń jogún wa mawrusan àtẹ̀ntà ń jogún ẹni tí ń jogún làwọn onímọ̀ ẹni ń jogún ni kíni àwọn ànábì ọlọ́run yẹn ni pé onímọ̀ ẹni àpọ́nlé ni bóò ní ká ti wá sọ ti àwọn ànábì ọlọ́run tá a jogún mímọ̀ ní àtàríjúmọ́ akrim bihim wa isan wa mawusa. amma يشتمل على أصول الأدلة الحديثية àfáàní eléyìí ni ṣókí tírà tó jẹ́ sí pé ó kó àwọn ìpìlẹ̀ evidence àwọn ẹ̀rí tó jẹ́ pé hadith ni kìí ṣe ti kọ̀ràníyà في الأحكام الشرعية fún àwọn ìdájọ́ sẹ̀ríà tí sí ìdájọ́ Islam حررته تحريرا بالغا mo gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ìtumọ̀ حررته nù kìí ṣe pé mo kọ́ lásán tí wọ́n bá kọ̀ nǹkan كتبته حررته lẹ́yìn kìtàbà ní ó tó kó tahrir ẹ wá ní harartu ṣe yẹn ní pé lẹ́yìn kìtàbà ni wọ́n ní harartuhu mọ́ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tàhírọ̀ ń bẹ́ẹ̀ lẹ́rọ. ní gbígbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tó jẹ́ sí pé kó tó rí mistake ń bẹ̀ ó sì wàhálà ìtumọ̀ ẹ̀ yọ̀síyọ̀ man ah. yàfáwòhù min bẹ́yìnì akọ́ọ́nìhì náà bí rọ́. kó lè bá àjá sí kí gbogbo ẹnikẹ́ni tó bá há àwọn hadith mọ́ kó sínú ẹ̀yìn láàrin àwọn kọ̀líǹsì àwọn ẹgbẹ́ yóò di ẹni ńlá yóò di ẹni tó dáyà lọ́tọ̀ ẹni pé ha àwọn hadith mẹ́nu Bulugul Maram onímọ̀ lọ́sọ̀ yẹn ẹni pé àfáà jìnnà púpọ̀ ní sọ̀rọ̀ yìí bí yẹn bá lè ń sọ̀rọ̀ nǹkan tí kìí ṣe kí bọ́yá ẹnu ẹ̀hún sì mọ̀ ju ti bẹ́nu tíra ti bẹ́ẹ̀ sàájọ ibi tí bá ha àwọn tíra yìí ah, ah, láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀kan láwọn ọ̀jẹ̀ ليصير من يحفظه من بين أقرانه نابغا آه ويستعين ويستعين به الطالب المبتدئ أما كقطة سبيرة مما يورا لو طبحا yóò jẹ́ kó tètè débi tí ọyẹ kó dé. wàrà yasagni anahu rọgibul muntahi. ẹni tó sì di àfa àgbà náà kò ní í sáláì má ní bùkátà sí ti mẹ́nu bòlógún mọ̀rọ̀. ẹni ọmọ padà bí ọmọ sàǹfààní bẹ̀ ní gbogbo ìgbà yẹn náà. waqad bayyantu akiba kulli hadith. lẹ́yìn hadith kọ̀ọ̀kan wọ́n á fẹ́ sọ ìlànà kí ni ìlànà wọn lórí tíra yìí iná ni wọ́n bẹ̀rẹ̀ sọ ìlànà tí wọ́n lò lórí tíra yìí gbogbo ẹni tó bá fẹ́ kọ ìwé ó láti sọ kí ni ìlànà kì í ṣe gbọ́ kàn lákọ́ kalẹ̀ lásán èyàn àmọ́ òfin mo láti gbé mo láti bẹ̀rẹ̀ àbáǹkà alábárí kọ́ọ̀fù kan lẹ́yìn ẹni tó kọ kí ni tó máa kọ́ọ̀fù yìí àbíyàn gbàgbé nǹkan kan ṣùgbọ́n tó kọ tíra lọ́sọ̀ pé tí mo bá ti kọ kọ́ọ̀fù ìtumọ̀ ẹ̀ nìyí so àfáàní sọ́nù torí pé kìí ṣe gbogbo ẹni tí bá ń ka síra wọn kìí ṣe gbogbo wọn ni yóò bá wọn ní ayé gẹ́gẹ́ bó ní mímọ̀ tí ń bẹ láyé tó jẹ́ sí pọ̀ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ti mọ̀ ń tọ́fẹ́ ń tí ó bá ti ṣe báyìí tó bá ṣe báyìí ó yẹ kó ti ọlá sáà èrò ń gbẹ ẹ̀ nìyí torí pé wọ́n rí ẹni tó bá fẹ́ kọ tíra ó kó máa kọ kí tí ó máa rẹni tí bá ń ka tíra yẹn padà lẹ́yìn ọ̀rẹ́ yìí tí ó máa ràn lọ́wọ́ láti gbàgbọ́ yìí àwọn kí tá a fi gbàgbọ́ yìí tíra wọn òun náà ni wọ́n fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ falimọ̀gọ́dù bí sábà. tí mo bá sọ pé rọ̀wá ò sábà ó àkàwájà ò sábà tó bá mú hadith wa tó ń bá èèyàn méje lọ́gbà wa èèyàn méje wo wá ni mo wulẹ̀ dára ẹ láàmú gbọ́ àwọn méje yìí. ahmad wal bukhari wa muslim wa abu dawud wa tirmidhi wa nasa'i wa ibn majah. àwọn méje dè nù àwọn méje tí mo mí nìyẹn bá ti ní àkàwájà ò sábà rọ̀wá ò sábà kì í ti sábà àti ìlú yín o sábà àti tí mi ń gbèrò ó náà nìyẹn. wàbí síta. nínú bá láwọn mẹ́fà lọ́gbà á wá. man ada ahmed. àjẹ́ pé àwọn mẹ́fà ẹ yọ ahmed kò ń bẹ̀ kí wọ́n láwọn mẹ́fà ọ̀hún ẹ̀yà ẹ̀ka kí n bọ́. والبخاري مسلم أبو داود والترمذي والنسائي وابن ماجه àwọn mẹ́fà ni má ti àwọn mẹ́fà ló gbà wá ọwọ́ rẹ̀ bẹni pé Ibn Hajar mustalahat ẹ̀ ló borí gbogbo mustalahat àwọn àfáà aládìí ọlọ́run ṣàánú bàbá yìí púpọ̀ wọ́n ní àkọ́lájà òtàbà àwọn èèyàn àwọn àfáà tó ṣáájú ibùn hajar pọ̀ tìmọ́ta ní máa ń lo orú ètò bẹ́ẹ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tẹ́kíníkà kìíní báyẹn ń kú sí àkọ́lájà òtàbà méjì tí ń wí àkọ́lájà òsítà yẹn òun náà lọ gbajúgbajà ọ̀rọ̀ wá òsítà wọ́n ní muttafaqun alayhi àwọn náà wọ́n rẹ̀ gbogbo olóore náà lẹ̀ wọ́n sọ lórí mímọ̀ wọ́n ìtún sọ lórí ìbẹ̀rù ọlọ́run ọba tòbí bàbá ní mọ̀tán tí ọ̀bà síbẹ̀ lọ́nà ọba ń bẹ̀ kò ní wúlò ọlọ́run ò ní fún ní agbára kọ́ lọ máa rìn lọ́bi tó ti máa wúlò fáwọn ènìyàn ìwọ̀n tó bá bẹ̀rù ọlọ́run ìwọ̀n bá tó bá mọ̀ yọ sàǹfààní fáwọn èèyàn torí pé níta fẹ́ lò náà nìyẹn. Mhm. wàbìlà khamsa man adàlù bukhari ìjà wa muslima. inú bá náà márùn lọ́gbà wa ẹyọ bukhari àti muslim kò ń bẹ̀ ta ni àwọn wàhálà márùn yẹn. ahmed abu dawud at-tirmidhi wan-nasa'i wa ibn majah. وقد أقول الأربعة وأحمد مثل سوى الأربعة وأحمد يعني كعماني أتيكني أحمد يعني كوسي بخاري كوسي مسلم أها وبالأربعة من أدى الثلاثة الأول مثلا عماني لو بقبع وعمت أقوقنا لو يكون به يعني كو أحمد بخاري أتي مسلم أها وبالثلاثة ما بلا متى لو بقبع وإبن كي ترى متى لو بقبع kí ló fà tí wọ́n fi ń lo mẹ́ta arúgbà kìnnìkan kí lẹ́mọ̀ tó fà tí wọ́n fi ṣe bá ń tayọ sọ fún mi kí ni ìròrí àfa àwàyè níbo làròjìnlẹ̀ yẹn dé tó fi ń sọ pé rọwáwò arúgbà rọwáwò hamsa rọwáwò talata rọwáwò kí ló máa ṣe báyẹn ọyà náà ọyà àfa Yunus lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́jìlá ọ̀kàrí hasan ikhtisaran ni bí ìgbà tí wọ́n abbreviate tó máa abbreviation tí wọ́n yọ lágbára ju muslimu mímu yóò pé ah, hamu àbí dáúd dal hamuda nasaai hamdana àwọn òsì bá ń jẹ́ ọ̀gọ́dọ̀ pé arúbà torí pé ẹni tí ń jẹ́ ẹni tí ń jẹ́ ha pọ̀ ẹni tí ń jẹ́ nùnù pọ̀ tí nùnù bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ o lè pé nasaai o sì lè pé nasiru ọ̀gá rẹ̀ <laughs> nasiru lóòótọ́ وبالثلاثة من عداهم وعدا الأخير وبثلاثة من عداهم من عدا أحمد وبخاري ومسلم والأخير وهو ابن ماجه يعني إذا ما تاوالو بواهم تاوالا عمتة تانية أو يشاكر تاوالا عمتة تانية ترمذي أها نسائي ها أه. وابو داود كسي ابن ماجه عمبه سنة رواه ثلاثة أي أيوة، ابن ماجه ẹyọ ahmed ẹyọ bukhari ẹyọ kíni ẹyọ muslim àwọn mẹ́ta tó kù yẹn náà ni mo mi pẹ̀lú rọwà òsàlàsà yẹni pé ọ eh, máa bá gbogbo kíní ìpàdé inú hadith ọmọ kàlọ ní ìsìn tí ó fi máa wọn sùn wọn rẹ̀ nìyẹn. wọ́n bí lè muttafaq alayhi al-Bukhari wa Muslim. tọ́ bá rí tí mo bá sọ pé muttafaqun alayhi ní tí mo gbà pẹ̀lú muttafaqun alayhi ní ká ní bukhari àti muslim náà. وقد لا أذكر معهما غيرهما وما عدا ذلك فهو مبين. wọ́n ní وقد لا أذكر معهما غيرهما mo lè má sẹ́lẹ̀ mi pẹ̀lú bukhari àti muslim kẹ́kẹ́ bukhari àti muslim nìkan nìkan àṣọ. àmì ìgbà wa o nítorí sọ mẹ́rin ni pé ká máa rò pé bóyá mi ò mọ̀ pẹ́lú mi ìgbà wa torí báwọn èèyàn ọ̀tá àfa Ibn Hajar ha ah, ah, ó tún àbọ́mọ lọ́wọ́ pé hadith onímọ̀tàbákọ̀ ayé lásán ni ha àbọ̀ ah, Imam Abu Dawud gbà wá Imam Nasa'i gbà wá Imam kìnní kan gbà wá òun náà mọ̀ pé òun kan gbà wá ṣùgbọ́n wọn ò mọ̀ mọ̀ sọ̀rùkọ wọn bẹ̀yẹn lásán ló sọ pé wa qad la adhkuru ma'ahuma. wa ma'a dhalika fa huwa mubayyan. wa qad la adhkuru ma'ahuma. ghayrahuma. naam. طيب نعم وسميته بلوغ المرام من أدلة الأحكام بلوغ المرام min adillatil ahkam. àwọn èèyàn máa ń ṣe mistake níbi orúkọ tí a máa pè bulugul marami ẹ̀yìn gbọ́ dáadáa bàbá pẹ́lú mi ní ó pè láàrin ní ìṣẹ́pẹ́ bulugul marami ní ó pè afá aláyé tẹ̀ bulugul marami ayé marami kì í ṣe marami o maramu tó bá ti ní marami ìtumọ̀ ti yàtọ̀ marami ọ̀yàtọ̀ sí maramu bá ti ní marami ó ti bàjẹ́ bulugul maramu min adillati al-ahkam àfáà sí sájà láàrin orúkọ ọ̀pọ̀lọpọ̀ tí ra àbá wa ibn hajar tó bá wo ọkọ̀ wo ọ̀pọ̀lọpọ̀ tí ra àwọn ọba sájà ọ̀hún bẹ àwọn àfáà wọ́n máa ń rò pé mímẹ́ muhasinati al-lafziyya nínú àwọn kan tí máa tún ọ̀rọ̀ ṣe náà ní kí wọ́n máa sájà nínú èdè wọ́n fẹ́ sọ tí ra lórúkọ kọ wọ ọkọ̀ tó dùn dáadáa tó dùn pé tó wuyì létí tó bá kọ́ ọ́lẹ̀ gan tí ó bùjú mu dáadáa ìgbọ́n àtọ̀ tí ra lórúkọ tó jẹ́ sí pé òun gan ó kọ́ ń gan ti lé àwọn èèyàn lọ́nà ìtumọ̀ rẹ̀ kọ́kọ́ ti dẹ́rùbà àwọn èèyàn náà so lọ́fà tí wọ́n sọ pé bulugul marami marami ó rí pé marami min adillatil ahkami ó rí mi àti mi ló ti kíni lọ́pàdé ara wọn sájí àwọn ènìyàn pè yẹn muhassinati lafuziyya min al-muhassinati al-lafuziyya nínú balaga ẹni tí wọ́n ń kọ́ irú àwọn kan náà. Mhm. wallaha af'al. náà. ألا يجعل ما علمنا علينا وبالا آمين وأن يغذقنا العمل بما يغذيه سبحانه وتعالى نعم إليه مقدمة فاوي رحمه الله تعالى قلنا بوا سعنوا نعم أبو سنو مما وقنقن باي كما دع لسوا قلنا بوا سنوا لسن ريري آمين نعم كتاب الطهارة كتاب الطهارة نعم باب المياه kò sáyì láti máa sọ̀rọ̀ ìmáàmù kọ̀ọ̀kan tí wọ́n ń dárúkọ wọn Bukhari ìmáàmù Muslim ìmáàmù gbogbo àwọn àfáà ńláńlá yẹn a ní ìdí kámẹ́sẹ̀ máa sọ kíní wọn náà kìtàbù tọ̀hárá kìtàbù tọ̀hárá báàbù miyah wọ́n ní kìtàbù tọ̀hárá àkọ́kọ́ tí àwọn fi bẹ̀rẹ̀ tíra yìí òun náà kìtàbù tọ̀hárá wọn kó tó dọjọ́ mẹ́jọ mo fẹ́ rí lẹ̀ kó kún fún tíra Bulugh al-Maram lọ́wọ́ kálukú Bulugh al-Maram kò sì mọ̀ pẹ́ńsù lọ́wọ́ tó máa jọ́ọ̀tì nǹkan tó bá jẹ́ àǹfààní tó bá rí àbí tí ọba yìí ọ ọfà lásìkò béèrè pé ṣé fóònù fóònù lọ́wọ́ àmọ́ àáwò tí a nù fóònù fún náà wọ́n lè ti fóònù ẹ lọ àti ẹni tó ń yàwòrán lórí fóònù yóò sàlọ́mọ́ ọlọ́wọ́ padà wọ́n ní kìtàbù tọ̀hárà ìlànà tá a fẹ́ máa fi ṣe ìtumọ̀ rẹ̀ àfẹ́fẹ́ jú ẹ̀ àyàfi tí kọ̀ǹdíṣàn bá gbé wa tàbí tí mo bá gbàgbé lóko mo fẹ́ kọjá sí pé báàbù kọ̀ọ̀kan a máa parí ẹ̀rìn ìjókòó kọ̀ọ̀kan hadith mẹ́lónì ó tó bí sixteen hadith ó tó bí sixteen hadith so torí ìdílé yìí mi ò ní fẹ́ ká máa fẹ́ ju masala masáìlú fìkìyà àwọn ìdájọ́ sẹ̀ríà tó dìrọ̀ mọ́ hadith kọ̀ọ̀kan kí bá ti pa ní mọ̀kọ́ dìmọ̀ lónìí ló fi jẹ́ sí pé a lè má lè parí fifteen hadith yẹn díẹ̀ tó bá kù mbẹ́ tó bá sẹ́kù lájà má insha Allah má báàbù àlàáníyà tí ń bẹ lẹ́yìn ẹ̀ padà lájà má padà ní ọ̀sẹ̀ gbogbo báàbù kọ̀ọ̀kan insha Allah ní májílísù kọ̀ọ̀kan láàmà ṣe àfi tó bá gùn púpọ̀ lókù tí ó bá ti gùn jù pẹ̀lú ògo Ọlọ́run á máa tún àláti ìyẹn yóò jẹ́ kọjá pé àwọn àlàyé tá sọ kò ní gùn púpọ̀ lórí hadith kọ̀ọ̀kan kan ra fún àníṣókè náà kìtàbù tọ̀hárà kitab jẹ́bùn kitab tíra ní jẹ́bùn tọ̀hárà ìmọ̀ra àtọ̀hárà òun náà ní kí ni ìmọ̀ra wọ́n wá ní lọ́pọ̀lọpọ̀ àwọn tíra fík mú jẹ́ sí pé àfáà wá kọ tíra yìí lórí àkáàmù ṣẹ̀rẹ̀yà ni ní ọjọ́ kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ahadith al-i'tiqad wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ahadith ọjọ́ mọ́ àkídà ó lè jásí pé náà lákàtọ́lọ ń fún àwọn àfáwà onímọ̀ nínú madhabu malikiya àti díẹ̀ náà àwọn hanafiya tí wọ́n fẹ́ kọ tíra fík wọ́n a máa sọ báàbù kan níbẹ̀rẹ̀ tí wọ́n sọ pé báàbù máa já akẹ́lẹ́ máa yẹ jùbọ̀ ti kọ́ dòwò wọ́n a máa ṣe bí mọ̀kọ́dímọ̀ díẹ̀ níbẹ̀ nípa ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ni wọn kì sábà síbẹ̀ nínú wọn náà ni al ibn Hajar wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù àtọ̀hà yẹn ni pé wọ́n ní ní tí mo fẹ́ sàlàyé náà tíra yìí tó jẹ́ máa kàmù ṣàrẹ́yà tí kìí ṣe àkídà ìdí ẹ̀yẹn tí wọ́n fi yà síbẹ̀ rárá láti bẹ̀rẹ̀ látara àkàmù ṣàrẹ́yà sọ àwọn àkàmù tí wọ́n fẹ́ mú wáyé àwọn rí pé nù nǹkan tá a sọ̀láàtù ní kò lè dúró àfi ká ní àwọn àpalẹ̀mọ́ kan tá a ṣe ká tó wọ̀bẹ̀ nínú àwọn àpalẹ̀mọ́ tá a gbọ́dọ̀ ṣe ó náà ní ìmọ́ra ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn onífíkẹ́ ò máa tò wọ́n yìí bẹ̀rẹ̀ àsọ̀láàtù àlùwòdù wọ́n kọ́ sọ̀rọ̀ ìmọ́ra náà kí wọ́n tó wá máa sọ̀rọ̀ àlùwàlá ìwẹ̀ nǹkan faraidu sọ̀láàtù súnánù sọ̀láàtù wọ́n ìsọ̀bà ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn palẹ̀mọ́ tí ìyàgbọ́dọ̀ kọ̀kọ́ sí ìyẹn dẹ̀ fi yé wa yí pé ọba tá a fẹ́ jọ́sìn fún tá ń palẹ̀mọ́ tá ń mọ́ra fún yìí sọ́ba mímọ́ ni àbọ̀mọ́ tọ́jọ́ sí ọba tó mọ́ ni nígbà tí jẹ́ pé olúwa tá a fẹ́ jọ́sìn fún yìí ọba mímọ́ yìí àwọn náà tá a fẹ́ jọ́sìn fún àbọ̀dọ̀ islam ó bẹ̀rẹ̀ òfin ìjọ́sìn fọlọ́hun pẹ̀lú kíni ìmọ́tótó bíyàn bá ya ọ̀bùn tó bá wọnú ìsìláàmù ti súnà nẹ́bí tí kìí ṣe ìsìláàmù ní dáhùn bàbá ń ṣe tó wọ ìsìláàmù nípasẹ̀ bánàbí ti ṣe yóò dò ní mọ̀tótó yóò di kíni onímọ̀tótó wípé ò lè ráyè ìṣẹ̀sìn láì jẹ́wọ́ onímọ̀tótó iná nìyí èèyàn fẹ́ mọ bí ó ti sin láwọn ọba ní tọ́kọ̀ kọ́kọ́ ni pé kìtáàbù tọ̀hárà báwo ló ti mara báwo ló ti sabawa sábà wá bẹ́ẹ̀ mara náà kì í ṣe àmà mara náà bá náà ìkíní kan láàfin bẹ̀rẹ̀ rẹ̀ kí láàfin bẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan tá a fi ṣe mara nǹkan méjì láàfin mara nǹkan omi ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíni òun náà ni aṣọ ọgbà ẹ ń bá pèlè pẹ̀ ọgbà ò wọ́n lè pẹ̀ ọ́ ti mú ìpáàtì kan nínú nǹkan tá mara tó wà lórí ilẹ̀ lọ́sàn-án òkúta náà wà nù wà nù sàáìd igi ọ̀pẹ nǹkan kan dust gbogbo àwọn ewé tó hù lórí ilẹ̀ gbogbo ẹ náà ara sàáìd sọmọ pé tọ́ bá kọ̀ ó lè fewé ṣe ìmọ̀ra ẹ̀yìn sí ìpẹ́lẹ́ lè náà tí ó fi gbọ́dọ̀ tẹ́ bá fẹ́ sọ ahán níbi ọ̀rọ̀ àwọn gbólóhùn tá a máa sọ jáde nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam fọ́n máa kẹ́kọ̀ọ́ mímọ̀ ọgbọ́dọ̀ máa sọ ní tí wọ́n máa sọ jáde ó ní máa sọ pé ìmọ̀ra ilé pẹ̀ wọ́n ní ìmọ̀ra ilé pẹ̀ ó ti fún tọ́rùn ọba fẹ́ jú ẹ̀ ó ti fún lẹ́nu nìyẹn ọlọ́run ọba ò sọ pé pẹ̀ ni ó ní sọ àìd ìntọ́ba ti wà lórí òkè ilẹ̀ tọ́wọ́ wá ní pẹ̀lú lẹ̀ ó sùn gbà ìmọ̀ra onílẹ̀ tá a máa fi lẹ̀ ṣe tọ́wọ́ tọ́wọ́ ní ilẹ̀ ilẹ̀ wà ń bẹ gbogbo tó jáde lára ilẹ̀ náà ti wà mẹ́sàn-án wọ́n tó bá lè pẹ̀ lásán ó ti sọ di kékeré ìtọ́nà wọn bá sì sọ di tó ṣe ní títóbi lọ́sọ di kékeré yẹn náà wọ́n ní báàbùlmìyà báàbùlmìyà tí ẹ̀ bá fẹ́ ṣe ìmọ́ra yóò bẹ̀rẹ̀ pẹ̀lú yóò máa lo omi yóò sì máa lo sọ̀hìn tí tó wà lórí ilẹ̀ ṣùgbọ́n nísìn wọ́n fẹ́ sọ̀rọ̀ omi fún wa náà báàbù tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ báàbùlmìyà lábẹ́ ìmọ́tótó náà ni o wọ́n fẹ́ sọ̀rọ̀ ọmọra ìmọ́tótó ṣùgbọ́n akẹ́tọ̀ kan tó ń bẹ lábẹ́ rẹ̀ tá a pè ní báàbùlmìyà òun náà ni akẹ́tùn báwo ni a ṣe máa lo kí ni ń pè lómega almiyah inú èdè arabic plural yẹn àbí ẹyọkan rẹ̀ ní almao mo sì lérò pé kò sí ń tẹ́ ń pè ní jámọ́ nínú omi nínú sẹ̀ríà gangan ní ìpínlẹ̀ èdè lárúbáwá gangan fún rẹ̀ tí wọ́n bá pluralize gbólóhùnmá almao nínú èdè lárúbáwá wọn ò mí ní pé omi gangan wọ́n sọ fún wa pé ìran rẹ̀ yẹn ẹgbẹ́ bó ti wà ní òyìnbó náà ni ìyẹn sọ pé waters àbọ̀gbọ́ waters ni Water, water, náà ni ẹ̀sọ́ tí ẹ̀ bá wá fẹ́ tẹ́nìkan bá wá fẹ́ sọ pé type of water ẹ̀ á ti mọ̀ pé wọ́n fẹ́ sọ fún wa pé ìpínpín omi nìyẹn bẹ́ẹ̀ náà lórí mèdè la àwọn ibi tí èdè Arabic ni jòyìnbó níbẹ̀ yẹn nìyẹn omi wọ́n yìí fún ní plural ló ń gangan bìí láti hì tó bá ní mèdè lárúbáwá tí wọ́n bá sọ fún wa pé mìíyà mèdè lárúbáwá kì í sómi gangan ni wọ́n ṣe jámọ̀ rẹ̀ wọ́n ṣe jámọ̀ ìran rẹ̀ ní type rẹ̀ omi ò ní jámọ̀ àrùn tiẹ̀ fún rẹ̀ gbogbo kọ̀ mú zọba lọ wọn sọ pé máwù gangan fara rẹ̀ ní jama omi gangan tá ń lo kò ní jama náà torí pé kò ṣeé kà pé tọba bu omi inú kọ́ọ̀pù kan ní ìsìn àtomi inú gálọ̀n kan ṣé ọ̀yàtọ̀ mẹ́mẹ́ omi omi náà ni ó jẹ́ ó lé pé omi mẹ́wàá ní bẹ́ẹ̀ ń omi mẹ́sàn-án ní bẹ́ẹ̀ ń báyìí omi tí ohun tí ò ṣeé kà ìdí nìyẹn tí wọ́n fi pluralize náà wọ́n ní báàbù nìyà ojúpọ̀nà ìdájọ́ ìtọ́jẹ mọ́ omi òun náà ni afẹ́sọ láàrin ẹ̀yà ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí làǹkà afẹ́ máa rìn afẹ́kọ́já a máa lọ kákànkàn lórí àwọn hadith yẹn. an abi hurairah radiyallahu قال رسول الله صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه والحل ميتته أخرجه الأربع وابن أبي شيبة واللفظ له وصححه ابن خزيمة والترمذي نعم أو يبقى يقولك أما أفعل لنا لهم بلين nígbà tí wọ́n ní àdín tí mọ́ kàáyé èèyàn mẹ́rin lọ́gbà àwọn àti mẹ́rin mẹ́rin nígbà tá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó wọ́n tún wá ní wábùnà àbí Shayba àfá àgbà kan tó ń tó dín àfá aládìísìn lákàtún ní ibùnà àbí Shayba wọ́n tún wá ní wàlúláfúrò làhó èyí tí mo gbé wá yìí o àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí o ibùn o lè bá súnánù o lè bá súnánù o lè bá o sì lè bá o lè bá ń bẹ ọba ń ní àgbékalẹ̀ yẹ o lè bá ń bẹ eléyìí ni wọ́n fi máa ń ròyìn àwọn kọjá wọ́n tún gbé ń hadithi wọ́n tún wá ń kọ̀m̀píà ẹ̀gbà wá tí kálukú gbà nù tíra rẹ̀ wọ́n gbé ti Sunan Dawud kalẹ̀ wọ́n pé eléyìí fáà lòwú eléyìí ni wà wọ́n tún máa pé fáà léléyìí tọ́ eléyìí wà lọ́lọ́ fàlọ́hù eléyìí lè wà lọ́hù ọ̀rí eléyìí sọ pé bìláhì eléyìí ibi tí orí wọn ha tán wọ́n tún wá bẹ̀rẹ̀ sí sí comparative láàrin ẹ̀gbà

àbí wọ́n tó kọ tíra tó pọ̀ tí ò ní já àti ẹ̀ tí ìyàn ọ̀fẹ́ èèyàn sámọ̀ pé ah, àwọn eléyìí ṣé wọ́n lo wọ́n lo ju twenty four hours lọ lójúmọ́ ní tiẹ̀ ìbò ní a ti ń ṣe kò lè yọ ṣùgbọ́n ọlọ́run fà lùbáríkà sí fún ọ ọlọ́run kó fà lùbáríkà sákòókò tiwa náà wọ́n ní wàsọ̀ àhàhó Ibn Khuzaimah Ibn Khuzaimah náà àwọn ní hadith ni wọ́n náà mutaqaddimuna ní wọ́n wà àwọn náà gbà wọ́n sọ pé hadith yìí dáa wà Tirmidhi Imam wà Tirmidhi náà sọ pé dáa ṣùgbọ́n hadith yìí wọ́n ní ànábì alayhi salatu wassalam ó sọ fún wa yí pé wọ́n filibah ọ́n sọ̀rọ̀ odò fún wa wọ́n sì pé nǹkan lódò tí ọ̀bà sómi níbẹ̀ sọmọ ọlọ́mọ pé bábùlù mi yá ìlàwà ọ̀rọ̀ omi la fẹ́ sọ a máa rí àwọn àdìsí ẹ pé a máa wò pé bolomi ti wá wọ bíbà ní wọ́n bá yá ní ọwọ́ wájú padà ṣùgbọ́n àdìsí ilé ọ̀hàn fún wa omi gangan tí ọ̀bà sómi bẹ́ẹ̀ kò lè jẹ́ odò òní Anabi Ali sọ̀rọ̀ àtọ̀wọ̀ sẹ́lẹ̀m wọ́n ní fẹ́ sàlàyé nípa odò wọ́n wá bí ànábì léèrè sallallahu alaihi ìkan nínú àwọn sọ̀hábà radiyallahu anhu wọ́n bí ànábì léèrè pé tá bá omi bóyá àwọn ṣe à traveling tá ń lọ omi omi tá a gbé lọ́wọ́ omi tó yẹ ká ni bá omi yóò ṣe kí ni yóò tàn á omi odò torí pé iyọ̀ wà ń bẹ̀ bí ìdọ̀tí wà ń bẹ̀ ọwọ́ bí ànábì lérè pé bó ká wá sí ànábì wá ní sallallahu alaihi wasallam ní omi odò fún ara rẹ̀ mọ́bí sàrọ̀ alálọ́ kọ́lá bẹ́ẹ̀ lu gẹ́ fi wẹ̀ torí pé omi mọ́ ni máa òhù máa òhù omi rẹ̀ omi mọ́ ni sómi ìbò ní ká ṣe omi yìí àlè ọ̀hún rò páwọn olè fi ṣàlùwàlà òkú omi odò àlè fi ṣàlùwàlà omi water works mẹ́rin lómi òkè sanáà fún mi lè ṣàlùwàlà ọmọ pé omi halal bukó fi ṣàlùwàlà ó fi wẹ̀ èsì omi yányán omi àìbà ebódò ni fi ṣàlùwàlà ọmọ ṣàlùwàlà rẹ lọ omi yìí kí ọmọ bèrè pé sáré fún lè ṣàlùwàlà bẹ́ẹ̀ exactly onídìí ó bèrè bomi kó ṣe kí ni kó fi ṣàlùwàlà torí pé ànábì ní húwà tọ̀húrú máa òhù omi rẹ̀ omi tó mọ́ ni kí lẹ̀ ń ṣe wàhálà tẹ́ ń dára yín láàmú káàkiri sálúwà lọ́wọ́ tó ti kókó mẹ́ so ẹ̀ ń tì wá béèrè omi ànábì wá fún láńsà ju béèrè ẹ lọ sallallahu alaihi wasallam wọ́n ní àmọ́ fún ọmọ akẹ́kọ̀ọ́ láńsà ju béèrè lọ tó bá jẹ́ sí pé a bá ẹni tí ń béèrè pé sáà lómi tí náà ni ọwọ́ àmọ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kì ìdánábì fẹ́ sọ sallallahu alaihi wa sallam al-hillu tẹ́ ẹ bá ń lọ lójú ọ̀nà lójú omi tẹ́ ẹ bá rí òkú ẹja tàbí tí ẹ mú nígbà tí èsì tó ti kú ẹ máa òkú ẹja òkú èkó àbí òkú èkó òkú èkó ẹni pé ẹja kan yẹn <laughs> gbogbo ẹja tó ti kú ẹ máa ẹnì kí wọ́n nìkan tó mẹ́ja tí bá ń du lọ́rùn ẹ lọ́mọ pé àìsàn sí ọmọ ẹja lọ́rùn wa ń du báyìí pé ah, ẹja tó tóbi tó báyìí àwọn àmọ́ ẹja láì du lọ́rùn tẹ̀pẹ́ ẹja máa tóbi tí èèyàn ń gbà míì kí lóòrè ọwọ́ máa dà láàmú pé ẹja ìtóbi púpọ̀ á ti wá máa ẹja láì du lọ́rùn ẹja du lọ́rùn tí bá ti ń du ẹja lọ́rùn ẹ mọ̀ pé àìsàn sí tí nǹkan kan ọba sí nínú ọpọlọ ẹ mọ̀ yìí pé àgbọ̀yé ẹ̀sìn ara katakítí ọ̀nbẹ ní kíni ọ̀nbẹ lára rẹ̀ anábìnrin alẹ́ hẹ́lò mẹ́yìtàtùhù òkú ẹja àtòkú àkèrè àti ewu tó ní mẹ́nu odò gbogbo àwọn àtàlákàn àti ẹnìkan ipa alákàn ò tó jẹ́ tọ́ba ti kú náà ni ó kú tiẹ̀ náà ni máa jẹ́nsù bẹ́ẹ̀ bá lè tọ́ba wà ń bẹ̀ tẹ́ mú ẹ̀yìn máa jẹ́nsù ẹnìkan ju ní ọ̀rọ̀ alábìnrin alẹ́ hello máa tọ̀sù kẹ́ máa jẹ òkú betenú odò kẹ́ máa jẹ lọ. wàá nà bí sàáyìn dín lọ. àárín yìí ó yẹ kí bóyá bí àkíyèsí kékeré kan tó ń tún wọn sọ ń bẹ̀ kìí si ẹran odò náà ń sọ̀rọ̀ rẹ̀ o ẹran tó jẹ́ pe ẹran odò gangan ni o títí pé kọ́ wá kí ajá kó ju ewúrẹ́ ààyè kó jù sínú odò ẹ̀kọ́ wá mú mi yóò kọ́ wá léfò kọ́ wá ní alhélú àwọn ọ̀dọ̀dọ̀ náà ní tí wọ́n ń sọ mẹ́rin ni pé ẹran odò fúnra ẹ̀ o. gbogbo tó bá jẹmọ́ pé inú omi náà ní ń gbé tó bá kú síbẹ̀ náà bísímìlà ẹ máa jẹ́ nsò àìní ìdíkájú lọ́rùn ṣùgbọ́n tí kì í bá sẹ́nu odò ọ̀lẹ́tọ̀ àtijẹ́ tó bá yẹ bá kú sínú odò náà. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء أخرجه الثلاثة وصححه أحمد نعم حديث لين ọ̀n sàlàyé ẹ̀dẹ̀ àti ìrọ̀rùn tí ń bẹ nínú ẹ̀sìn Islam ọba ẹ̀dẹ̀ ọba ìrọ̀rùn tí ń bẹ nínú ẹ̀sìn Islam òun náà ni pé Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n ní ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay' wọ́n ní omi táwọn yẹn o omi táwọn yẹn mímọ́ ni o mímọ́ ni ń pè lómi ìpìlẹ̀ rẹ̀ ní pé kinní kan ò lè sọ́dẹ̀gbìn nítorí lè sọ́dẹ̀ gbin àṣẹṣẹ̀ wa sọ fún yín pé mo á ń dá òtò pé omi yìí àti màbọ̀ yìí omi omi náà lómi àti màbọ̀ yọ mọ́ àbí ọ̀mọ́ ọ̀gbọ́dọ̀ ro ń tiẹ̀ sómi ni ló jásọ mọ́ pé omi odò ṣàlùwàlá pure water ìpìlẹ̀ rẹ̀ ní kíni mímọ́ ni omi kànga ìpìlẹ̀ rẹ̀ ní mímọ́ tọ́ bá ti rómi tí wọ́n ti ń pè lómi ìpìlẹ̀ rẹ̀ ní pé láyò náà jísò òṣè kíní kan ò lè kó ẹ̀gbìn bá نعم يسمى النجاسة أو نعني أجمين أه. وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولقنه أخرجه ابن ماجه وضعفه أبو حاتم والبيئكي الماء طهور إلا إن تغير ريحه أو طعمه أو لونه بنجاسة تحدث فيه نعم حديث لين حديث أروى عن بك حديث ضعيف pé hadith tí kò lẹ́tẹ̀ lẹ́nu ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀ fat kan bẹ níbẹ̀ yọ́wọ́ bẹ̀rẹ̀ àti kàlẹ́ kan tẹ́lẹ̀ pé innal ma'a la yunajjisu shay. ó rí pé bẹ̀rẹ̀ hadith yẹn ìwé náà lọ́wọ́ à bíbẹ̀ èèyàn gbọ́dọ̀ wá sí ìdájọ́ lórí gbogbo ẹ̀ fún gbogbo hadith lọ́wọ́ àbọ̀ àyè páàtì kan bẹ̀ náà ni páàtì ọwọ́ parí rẹ̀ yẹn lọ́wọ́ àbáyé àwọn ọwọ́ bẹ̀rẹ̀ yẹn ọwọ́ sọ̀hí gẹ́gẹ́ bí ìta àti kàlẹ́ ẹ̀kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni àdìsá bí umama talbahili radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam inna al-ma'a la yunajjisu shay ànábì ní nǹkan pẹ̀lú omi gangan kíní kan ò lè sọ dẹ̀gbìn àyàfi nǹkan tí máa sọ nǹkan dẹ̀gbìn ní wọ́n fi wá sọ illa ma ghalaba ala riyah àfi tó bá jẹ́ sí pé òórùn rẹ̀ ó change òórùn omi ó pé ó gbé òórùn rẹ̀ kúrò omi ọwọ́ aṣọ di nǹkan mi bíi kerosene tí omi náà kọlọ kọ́lọ̀ kerosene tó bá wù dáadáa so tàbí taste ẹ̀ tó bá ti yí padà wàtá àmúhù ilà màkàlàbà àlàrí ẹ̀hìn wàtá àmìhì wà nǹkan mẹ́ta ni wọ́n ròyìn bẹ̀rù wọ́n ní oṣù òórùn rẹ̀ nǹkan mẹ́ta náà ni wọ́n sọ kọ́lọ̀ títọ́ wò àti òórùn rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí asọ́fà fi hadith yẹn wà dọ̀ọ́ì ṣùgbọ́n ìjìmọ́ wà lórí ẹ̀ òun dáná ti pè ní ìjìmọ́ ọlágbára ju hadith gan lọ torí bí wọn lè ṣe ìjìmọ́ lórí lórí sífúr lórí jẹ̀lílù náà ṣe ìjìmọ́ lè lórí àmì ìgbàmọ́ kan dáná ìjìmọ́ lórí kìtàbù àti súnmù lórí jẹ̀lílù kùránì àti jẹ̀lílù hadith torí bí wọn ní ó wà admond

ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ojú òun náà ni lọ́wùn ló fi jẹ́ sí pé ẹni tí ọba àwọn kan bẹ ń dábàá tí ò mọ̀ọ́rùn rárá kódà tó bá gbé ìgbẹ́ sí ìtọ̀sí mú báyìí tí bá gbé ìtọ̀sí mú lẹ́mú báyìí àyè bá ní kó mú yóò pé àsómi sáà ni wàhálà yóò lọ tiẹ̀ torí pé kò mọ̀ọ́rùn tiẹ̀ àmì wà báyìí. yìí tó bá rí yóò funfun bí omi lóòótọ́ ẹgẹ́ bí kerosene tí mo sọ fún alẹ́ kan ó lè funfun bí omi lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe omi ṣùgbọ́n ẹni tí ó bá mú òórùn kò ní mọ̀ àfi tó bá tó fọwọ́ kàn tó wá yẹ ògbà tó lè fi kíní ìyá ó dàbẹ̀ ni pé bó ti rí lọ́wọ́ ìkọ̀jọ́ omi náà nǹkan mẹ́lẹ̀ dára tí wọ́n mẹ́ńtà fún àyè tí máa wà lórí ẹ̀ pé ìpẹnukọ àwọn sáraf lórí pé a lè fi máa mọ pé omi lẹ́gbẹ̀ẹ́ àbí ọ̀lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tó bá yí àwọ̀ omi padà kì í ṣe gbogbo ẹ̀ lọ́sọ mi di ẹ̀gbin àkọ́kọ́ náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tí máa ń yí àwọ̀ padà tí máa ń yí òórùn padà tí máa ń yí ìtọ́wò rẹ̀ padà ọwọ́dọ̀ jẹ́ nǹkan tó sí pé ẹ̀gbin ló ń ná tó bá pé nǹkan bá yí padà ọ̀tọ̀ bu needles milk powder milk ọwọ́ sínú omi yẹn sómi yẹn tó ti dẹ̀gbin náà kò dẹ̀gbin ṣùgbọ́n gbà wo lò ní fisa lò wàlà ìgbà tó bá jẹ́ sí pé tí wọ́n bá ní kí ló gbé kalẹ̀ tó ní tíì ni ìgbà náà ò ní fisa lò wàlà mọ̀nà wá ní tó gbé kalẹ̀ wá ní omi ní ibi kíní ẹni pàwọ́dà mi ti kán gbọ̀n sí mi náà ó lè fisa lò wàlà torí pé orúkọ tó ń pè ní náà ní kíni omi kì í sì sẹ́gbẹ̀ẹ́ ló change colour èyí tá ń sọ láàrin tó bá jẹ́ sí pé tó change colour omi tàbí taste rẹ̀ àbí eh, ìtọ́wò rẹ̀ tó bá jẹ́ sí pé ẹ̀gbin ní nǹkan náà ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ń sọ nígbà yìí tó bá yá sí pé nǹkan mímọ́ lọ́ba chíǹjì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìdájọ́ ẹ̀ ní wípé orúkọ tó yẹ bá ń pe nǹkan yẹn padà náà lẹ́nu ṣe lẹ́lò lórí ẹ̀ tó bá yá sí pé omi náà lẹ́ ń pe nǹkan yẹn padà bìsímìlà máa fi tàbí aláàrẹ̀ lọ. nàám lápèjúwe ní ìsìn kílẹ̀ omi drum wa ti mẹ́mẹ́ àbí lítà bíi two thousand litres ẹnìkan wá orí ẹ̀ sáà ó gbóná díẹ̀ lọ́ba lọ ra lọ́ba lọ́ra mélòó pangolo kan kẹ́mọ́tà ní six hundred one thousand naira àbí lọ́ba gorí sìmẹ́ǹtì yẹn ọkàn sì kọ́va orí ẹ̀ ni ọkàn tù sí ni tó ṣé omi yẹn sá lè fi sàlùwà láàbà lè fi sàlùwà rà torí pé kí ló fà á torí pé omi náà lẹ́ẹ̀pẹ́ ẹnì kan ò lè gbé lórí ní tíì àwọn olè gbé lórí ní tíì ni tọ́ba jẹ́ sípò abá ti lè pè ní omi bisimilá máa lò lọ irú ilé wọn ẹni bá torí ẹ̀ ní tíì á sọ pé orí rẹ̀ ò pè ṣé àwọn bàbá tiẹ̀ máa mú orí ilé ní tíì. Eh, náà ṣùgbọ́n ó gbómi kọ́ọ̀pù kankalẹ̀ ó wá bu spoon mílò méjì síbẹ̀ kọ́ọ̀pù kan ó bu spoon mílò méjì síbẹ̀ sómi lélẹ́hùn kí ló kọ rẹ̀ sáà lébi sàlùwàlà àlòrìsàrà torí pé ó ti yí okò ẹ̀ padà ẹnìkan ò lè pẹ̀lú ilé ńlò omi lẹ́nà wá ní bá mi gbómi yẹn wá bàbá òpè àà omi wá dàbílé so ó fi yarí pé kìí somi irú ilé òun àlè fi ṣe àrùn torí pé kìí ṣe gínìwọ̀n kì í somi má náà eléyàn ni èyí tí sọmárì ti ń bẹ nínú masala hadith tí wọ́n mú wáyé wallahu ta'ala alam náà. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان الماء قلتين لم يحمل الخبث وفي لفظ لم ينجس أخرجه الأقبع وصححه ابن خزيمة والحاكم وابن حبان نعم حديث إليه wọ́n tó ń fi ń sọ ìrọ̀rùn tí ń bẹ fún ẹ̀sìn Islam òun náà ní wípé omi a máa dé lítà báyìí tí ó pòye lítà báyìí gẹ́gẹ́ bí tá a sọ fún alẹ́ kan wọ́n ní ẹ̀gbin kékeré ò lè kó bà ẹ̀gbin díẹ̀ ò lè bà á jẹ́ àwọn omi tó bá kọjá bẹ́ẹ̀ tó bá tóbi lítà tí wọ́n fẹ́ sọ yìí bẹ́ẹ̀ bá dà sí tàbá báyìí ẹ̀gbin díẹ̀ níwọ̀n bá kò lè yí padà pé a lè lò ó lọ́kàn lé sọ pé ẹ̀mí rẹ̀ kọ̀ ọgbọ́n mi bẹ́ẹ̀ mọ́kọ́ sọ pé gbìn ní àwòtó bẹ́ẹ̀ nínú òfin Islam sùmọ́ lè sọ pé ah ẹ̀mí mi ò gbé o tẹ́mi rẹ̀ ọba gbé ọ̀tọ̀ sùmọ́ ẹni tẹ́mi rẹ̀ bá gbé kó ṣe kíni kó lò ń tiẹ̀ tó yé wa báyìí gẹ́gẹ́ bó jẹ́ sí pé omi tá à ń mu náà omi tá à ń mu gbogbo omi tó ń mọ́ là ń mu lóòótọ́ ṣùgbọ́n àwọn omi kan wà tó ń mọ́ tí wọ́n gan ẹ̀mí rẹ̀ lè má mu láfojú ní ti kọ́ mọ̀ pé omi yìí odò tó sáwà sí àdúgbò wa mo ń kọjá lọ́nà bí báyìí mo ti kọjá ń bẹ̀ níjọ́ kan báyìí rí àwọn ọmọ wọn máa ń yàgbẹ́ sí etí ibẹ̀ ni wọ́n ṣàṣe òsè òróró kínní yọ sàn wá sí ọ̀dọ̀ yín bí tẹ́ wà àbí ó mí yẹn iṣu mí ẹgbẹ́ o omi tó sàn wá yẹn nínú òfin o ṣùgbọ́n wọn lọ́sọ̀ pé ẹ̀mí mi ò gbé <laughs> tí mo ti fojú mi rí pé àwọn èèyàn wọ́n ń da nǹkan sínú ẹ̀ ènìyàn irú ẹ̀ náà ni irú àwọn ilé tó mi bá pọ̀ kò látẹ́yìn anábì alayhi salatu wa salam hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ó ní anábì wa sallallahu alayhi wa ní idha kana al-ma'u kò látẹ́yìn tó mi bá ti pé kúlà méjì ìyẹn kúlà ń bíbà yìí bíi kúlà méjèèjì ẹ̀ ń gbà tí wọ́n wò sùúrù àbí ninety five náà ni kúlà kan kúlà kan ninety five litres náà so olùkúlà méjì ìwáyà mi wá pé tó lo kúlà mẹ́ta ṣùgbọ́n méjì yẹn lọ́fẹ̀ẹ́ sẹ́ni kúlà méjì is one ninety litres wọn náà máa ń jẹ́pọ̀ one ninety litres bó ṣe pọ̀ tó tómi bá ti tó báwọn bẹ́ẹ̀ nìkan bá wà ra bẹ́ẹ̀ ìtọ́ rẹ̀ gbọ̀n sí àbí ẹnìkan já abẹ́ irú omi báwọn ni o lè fi ṣàlùwàlá kò sí tí ó ṣe ọ́ ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni láyán tí kò ánì hawa in huwa illa wahyu kò tó bẹ́ẹ̀ kó pọ́kálọ̀ fọ́ra wa fa ìsàn kò tó bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òbújẹ́ ìbọ́lọ̀ síbẹ̀ kò bọ́lọ̀ síbẹ̀ fún wa ẹ̀mí rẹ̀ kàn lè kọ́ ṣùgbọ́n pé ó lò yí wọ́n wà ní sábà bí 190 litres kìíní kan já síbẹ̀ ah tí mo rí tí nígbà tí ń gbọ́mọ yẹn lọ ìgbẹ́ kan <laughs> sínú omi yẹn ìwọ́n lè fi sálọ ara o lè lò mo rò pé yé wa èso ìyẹn o lè fi wẹ̀ o lè fi fọṣọ rẹ gbogbo àwọn nǹkan yẹn o lè lò fún ní nǹkan ẹ̀gbin bá dà wà fún mi láń tó bẹ́ẹ̀ náà ni náà fi ní kò làtẹ́yìn ara tó bá ti tó mi bá ti pọ̀ tó bá ń àwọn ẹ̀gbin kéékèèké tí máa ń dà sí nǹkan mo tí ọ̀bà wa tó bá ń kọ́ ó gbé kankalẹ̀ ọmọ wa ń tọ̀ káàkiri ọkà ara tọ̀ díẹ̀ sí i inú kìíní ẹ̀ ní tó lórí omi báwọn ò ní lò ó pàtó bí hadithi pé ìdá abálagàlì máa kò látẹ́yìn ìpè ilé yọ bàlágà kò látẹ́yìn tiẹ̀ tó yẹ wa báyìí tó ìyẹn báyìí. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه من الجنابة نعم إليه حديث أبي هريرة رضي الله عنه تجاتي akẹ́tún kan bẹ́ẹ̀ bí sahih buhari àwọn akẹ́tún kan bẹ́ẹ̀ nínú sahih muslim الله عليه ànábì sallallahu alaihi wa la yaghtasilu ahadukum fil ma'i da'in wa huwa junub ẹnìkan nínú yín kó má máa wẹ̀ nínú omi tó dẹ́gún ọmọ adẹ́gún odò má máa wẹ̀wẹ̀ jẹ́nàbà sínú omi tó jẹ́ adẹ́gún odò tó mú ilé ìfọwọ́ tán omi adẹ́gún má sì máa wẹ ìwẹ̀ jẹ́nàbà sínú rẹ̀ àkọ́kọ́ nù nínú rìwáyà Bukhari nìkan òun sọ yí pé nínú yín kò máa tọ̀ sínú omi tọ́dẹ́gún èyí tí kì í tí ọ̀sán lẹ́yìn ìgbà tó bá wá tọ̀ ọbẹ̀ tán wọ́n ti ní kọ̀ gbọ́dọ̀ tọ̀ ṣùgbọ́n káwá nípa wá tọ̀ ọbẹ̀ náà lẹ́yìn wọ́n wá tọ̀ ọbẹ̀ tán ó tún wá ń wẹ̀ sí inú ẹ̀ tí mo yàgò tẹ́sí ló ṣe ẹ ti sọ pé eléyìí o wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni o lọ́jọ́ máa sọ fún ọ báwọn sọ pé ànábì alẹ́ sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ àwọn ìtẹ́ ń sọ yìí wọ́n rí i pé ó ń bẹ́ẹ̀ nú àwọn àwọn àṣàbù wọn tó jẹ́ sí pé wọ́n ń hurú wà báyìí torí pé wọ́n máa ń hù bẹ́ẹ̀ kí islam ó ti kí ni kó tó dé ìnáyà lọ́fà islam wá ń fọ̀ wọ́n mọ́ ló fi jẹ́ sí pé bẹ́ẹ̀ bá ya bùtùnú kó tó di pọ̀ wọnú islam tó bá wọ̀ ó di onílàákàyè nìyẹn so àwọn ìtànàbí tọ́jú lára àwọn sàbí ọ̀pọ̀ ìkànnì òun yìí ẹni tí ń sọ ilé yìí sí wọ́n ń ṣe ni àbí wọn ò ṣe wọ́n ń ṣe ni wọ́n ń tọ̀ sínú omi tọ́jẹ́gùn wọ́n tún wẹ̀ nínú nínú àtọ̀ bẹ́ẹ̀ tán wọ́n tún ń rẹ̀ títún wẹ̀ bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ti ń wẹ̀ sínú omi adẹ́gún ní tí ó fi bu ní tọ́ fẹ́ lò ní omi adẹ́gún kọ́ lọ wẹ̀ ní òkè kéré kómi yóò wúlò fẹ́ lómi kò bú ọwẹ́ rẹ̀ ọjọ́ náà bàbẹ́ wọ́n tó rẹ̀ tó jásí pé ó ń tọ̀ sínú omi adẹ́gún kò yí báyìí akílọ̀ wá fẹ́ máa tọ̀ sínú omi adẹ́gún sí ilẹ̀ pọ̀ ńlẹ̀ tí bá ṣe pé ìwà jàhìlíyà tọ́gbalẹ̀ gboko lára wọn gbà náà tánàbí ń tọ́jú sallallahu alaihi wasallam lóbi jásí pé olùtọ́jú lànà lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam naam. wàlẹ́ Abi Dawud wàlá yaghtasil fihi min al-janaba. bákan náà ọ̀gbọ́dọ̀ máa wẹ̀ sínú omi adẹ́gùn tí wọ́n sọ fún amẹ́ ní pé àti Islam ẹ̀sìn ìmọ̀tótó ni tó sì fún a ní ní tó ń pè ní lẹ́yìn tó fún a ní ìmọ̀tótó tó ní ká kọ̀ǹsídà ọmọnìkejì ká sì má ba nǹkan tó yẹ wúlò fún gbogbo ara ilé ẹni tọ́tọ̀ sínú omi ní ìṣẹ́rìpọ̀ bá kì í ṣe fún mi ẹ̀ẹ́dẹ̀gbin gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan fún wa omi tó wà ní odò tó bá ti wọ kùlù látẹ́yìn ìdáyẹ kó bá tọ̀ síbẹ̀ omi yẹn ó lè fi ṣàlùwàlà ó lè fi ṣe mọ́ra ṣùgbọ́n tí wọ́n ń sọ fún abẹ́ ni wípé wọ́n ń sọ fún abẹ́ má ṣe máa dán wò torí pé bá a bá ti ẹ̀ní ọba ọmọ ọkàn àwọn kan kọ̀ yí pé ha bó ni tí wàá máa lo irú omi yìí tí ń fi máa ṣe àlùwàlà tí ń tó kébọ ẹnu omi tí ń fi fún imú mi tẹ́nìkan jẹ́ ti tọ̀ síbẹ̀ tí mo rí ti ń tọ̀ síbẹ̀ eléyìí kìnní kan tó ń bẹ́ẹ̀ yẹn tó jẹ́ tí báwọn èèyàn máa ń ṣe tí wọ́n bá ń wẹ̀ nínú odò àwọn tí wọ́n bá ń wẹ̀ nínú odò lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn kì í yọ̀dì síbẹ̀ tí wọ́n ń tọ̀ síbẹ̀ wọ́n bí títí ń wẹ̀ lọ́wọ́ náà ni títí ń wẹ̀ lọ́wọ́ náà ni ó ti máa ṣe kí ni ó ti máa jù síbẹ̀ lọ àwọn ibi tó ti ń wọnú omi lọ yẹn ẹnì ò ní rí ìtòyé pé ara rẹ̀ wà nú omi bí ti ń wẹ̀ nú omi ti ń lú ẹyẹ ní ti kí ni ní ti ń tọ̀ síbẹ̀ so àwọn àṣeṣe ìnìyẹn rí pé àti mú kúrò àfi kí aláṣẹ kan mú yàn ẹ̀yìn olè rí yàn mú bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ síbẹ̀ ó pè ló ṣe rí mi orí ti ń jáde ọ̀dà tọba ní ọ̀hún orí ti ń jáde mú mi lára omi tí ó wà ní odò ló ṣe mú mi kúrò kò sí mú kúrò ìdí nìyẹn tó fi sí pé rú àwọn pé ẹ bá àdó omi tí ọ tò sí wá ń sọ fún abíká máa tọ̀ sí domi tí ń sàn ni sọmọ pé ẹlòmí ọ̀tún bọ́ àgbọ̀ yóò di kí ó bá wọn àrẹ́bí ní ẹbọ lọ máa tọ̀ sínú omi tó dẹ́gùn àjẹsípò omi tí ń sàmọ̀ fún mọ̀ ẹni pé a máa ṣe kí ni kò sọ bẹ́ẹ̀ o ìtí ń sọ fún ẹni pé aburú tómi tó dẹ́gùn ọlágbára ju aburú omi tí ń sàn lọ ìtí ń sọ fún ẹni wọ́n sọ fún ọ pé ọmọ tọ̀ sínú omi tí ń sàn kí ni tó fẹ́ tọ̀ sínú omi tí ń sàn sí kí ni ìtumọ̀ ẹ̀ ilẹ̀ ilẹ̀ olóhùn sítọ́ bá tọ̀ sílẹ̀ ilẹ̀ olóhùn ọ̀fà mu sọ nípa báyìí ẹ̀kọ́ tí ń kọ́ wa òun náà ní wípé ká máa kọ̀nsídà àlàáfíà ọmọnìkejì àti ìtẹ̀lọ́rùn ọmọnìkejì and then káwọn agbẹ́ wọn ti kọ̀nsídà àlàáfíà ara wa bí tó ti ń wẹ̀ lọ́wọ́ tọ̀ ń tọ̀ síbẹ̀ òun lúwẹ̀ lọ́wọ́ wọ́n gan tọ̀ síbẹ̀ wọ́n gan oríire òpè dáadáa ni tọ́ ọ bá ní ṣé ọgbà tó ń wẹ̀ lọ́wọ́ tọ̀ ń tọ̀ síbẹ̀ lọ́wọ́ ṣé omi tọ́ tọ̀ sí náà kò ní í dà sára tiẹ̀ náà yóò ti mí ìdìmọ́ omi tó fi ń wẹ̀ káàtì ẹ̀rí pọ̀ sọ pé mo fẹ́ bomi ẹ̀jẹ̀ fáwọn tí tí ó wẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ náà ti bàjẹ́ fúnra rẹ kó tó kò mẹ́ nítorí ìyàn bá pé dáadáa nítorí bí n sọ nìyẹn o sallallahu alayhi wa sallam. wa an rajulin sahiba an-nabiyya sallallahu alayhi wa sallam qala naha rasulullahi sallallahu alayhi wa sallam an taghtasila maratu bi fadli rajul aw rajul bi fadli mara wal yaghtarifa jami'a. أخرجه أبو داود والنسائي وإسناده صحيح نعم حديث لي ọ̀rọ̀ omi náà ni tí kì bá ṣe pọ́lọ̀ omi wà ń bẹ̀ ní ẹ̀bá ní ìyàn wẹ̀ ìyá máa fi rò pẹ̀wẹ̀ èyí fi omi náà ni anábì alayhi salatu wa salam wọ́n kọ̀ fún náà rasulullah sallallahu alayhi wa sallam an tàbátàbí al-mar'atu bi fadli rajul anábì ní mọ́kọ̀ fún yín obìnrin ọ̀gbọ́dọ̀ máa ń fún mi tọkùnrin fi wẹ̀ kù kọ́ máa fi wẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà gbọ́dọ̀ máa fomi tí obìnrin fi wẹ̀ kù láti máa fi wẹ̀ nígbà alókù ọkùnrin obìnrin náà gbọ́dọ̀ lò alókù obìnrin ọkùnrin náà gbọ́dọ̀ lò ó tó yẹ wa báyìí nígbà wọn sọ wa wọn yà ànábì kọ̀ fún wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ omi ni à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ wọ́n tì tí omi fún wa a gbọ́dọ̀ máa fi omi àlòkù obìnrin wẹ̀ obìnrin náà gbọ́dọ̀ máa lo omi àlòkù ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà eléyìí ọkọ àtìyàwó ní ń báwí àwọn ìwà ni wọ́n lè yẹ̀kọ̀ tẹ́rì fá ẹjọ́ ló papọ̀ ìtumọ̀ ẹ̀nu èdè pé yàtọ̀ pé sí alọ́wẹ́ tiẹ̀ ọkùnrin yàtọ̀ pé ìyá kínní tètè lọ́wẹ́ tiẹ̀ o <laughs> yóò wà bá a lò ó kù ìtọ́ba lò kù <laughs> ẹ̀rọ náà lọ lò lọ́ọ̀ jẹ́ sí pọ́kùnrin tètè ń lọ bí iṣẹ́ jẹ́ ń sí awẹ́ tèmi màá bọ́ lò kù ìdí wọn bá lò kù fún wọn náà kínní kọ́ lò wọ́n ní ẹjọ́ kúkú wọbẹ̀ kẹ́ ẹjọ́ máa bù ú bí òun ti bá ń bù kí wọn náà ti kíni wọn náà máa bù ìmọ̀ náà wọ́n lè yàgò tárí fa. <laughs> now eléyìí ọ̀làjú kan ni táwọn èèyàn ti gbà mọ́ àwa mùsùlùmí lọ́wọ́ àwọn alákọ̀wé ní a máa wẹ̀ papọ̀ ní tiwọn àwọn oníkọ kí wọ́n wẹ̀ papọ̀ mọ́ àbẹ́ tẹ́lẹ̀ bá dánwò ni àbádánwò kan ni àfa ṣáàkì àdánwò ni àbí ìdádánwò àwọn oníkọ kí wọ́n wẹ̀ papọ̀ àtọkọ àti ìyàwó mọ́ àwọn alákọ̀wé ni wọ́n wẹ̀ papọ̀ ànábì sí ni wálé yàgò tárì fá. jẹ́míà. ẹjọ́ máa tọwọ́ bọ̀ ẹjọ́ máa fà ẹjọ́ máa fà ẹjọ́ máa fà ẹjọ́ máa fà. tó inú ìlànà nìyẹn ẹjọ́ wẹ̀ papọ̀ tó ṣé omi tóbìnrin bá wá lókù tàbí tọkùnrin bá lókù tọkùnrin bá lò àbí tóbìnrin bá lò ṣẹ́gbìn ni kì í ṣẹ́gbìn wọ́n sọ fún wa pé ìtọ́ dáa jù ó ní pé ẹ má lomi kù fúnra yín torí pé tó bá jẹ́ sí pẹ́gbìn bá ní àsìkò tí wọ́n jọ ń lò papọ̀ náà àlòkù àlòkù ara wọn náà wọ́n ti kí ni iná wọn ń lò kánípé wọ́n jọ wẹ̀ papọ̀ náà ni àlòkù ara wọn náà wọ́n jọ máa lò àbí nǹkan ni àwọn fi yára pé kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n jú wa níwèé yìí tó dáa jù òun náà ni pé kájọ lò papọ̀ tá a bá wá ní condition yìí pé kọkùnrin ọwọ́ tiẹ̀ lọ́tọ̀ kóbìnrin ọwọ́ tiẹ̀ lọ́tọ̀ kò sí láìsí mẹ́ omi tó mọ́ ni bó o ní amúkú ẹran amúkú àlòkù ẹran ẹ̀rìn kánípé ẹran agbómi iwu rẹ wá tẹnu bọ̀ ó mú ń bẹ̀ amúkú rẹ̀ ọmọ àbí ọmọ nígbà tí àlòkù ẹran bá mọ́ bóò ní àlòkù èèyàn ni wá ní mọ́ mímbà bí àwòlá ẹni pé ọmọ tí wọ́n jú wa níwèé ń tọ́ dáa jù pé ká ṣe iná ẹni tí wọ́n sọ fún amẹ́ gẹ́gẹ́ bí hadith mi ti wá fún wa pé ànábì ṣe bẹ́ẹ̀ صلى الله عليه tábà fẹ́ wẹ̀ nílé ọ̀tàn pé omi ní bọ́kẹ́tì là ń sọ yìí ṣe pé àlòkù tò sí sáwà náà wọbẹ̀ sáwà wọbẹ̀ o torí pé kò sálòkù mi sáwà ó lo tiẹ̀ ó kó ń bẹ̀ ń tiẹ̀ náà. أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة أخرجه مسلم ولأصحاب السنن اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جفنه فجاء ليغتسل منها فقالت إني كنت جنبا فقال إن الماء لا يجنب وصحاه التغمري وابن خزيمة نعم بارك الله فيك هذا حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما ونعم النبي صلى الله عليه وسلم كان يغتسل كان يعني في كيسة كان له سيما وسجد كان وسجد كان يغتسل النبي عماه láìmọye ìgbà bí fásilẹ̀ Maimuna pẹ̀lú àlòkù omi ìyàwó rẹ̀ torúkọ wọn ń jẹ́ Maimuna òun lòkù fún ànábì ànábì ó sì lọ́ọ́ ní nǹkan tóbi ní bá lóko mú ikú fọkùnrin ní ìsìn àgbẹ̀ ọtí ẹ̀yà pọ̀ èmi lẹ́yìn kí n sórí <laughs> tẹríba ànábìwá Muhammad sọ́ra ìtẹríba ní okòtò títì mi wọ́n ní kánà kánà ní òkè iṣẹ́ kọ̀ọ̀kan o ilé gbé wọ́yọ́ sẹlẹ̀ lẹ́ẹ̀kan o ọwọ́ ẹ̀dàbẹ̀ni pé mèmú náà ìta ọkọ̀ ta'ala anha mo bá wẹ̀ tán ànábì ṣẹ̀ṣẹ̀ wà lọ wẹ̀ ìwẹ̀ tiwọn sallallahu alaihi wasallam so èyí fi ayé pé kò yí sí omi tí ọmọ omi tó ọmọ ẹni ṣùgbọ́n èyí tó dáa jù ní kí èèyàn jọ lò papọ̀ ní tí wọ́n sọ fún wa. Mhm. wala ashabi sunan. àwọn ní sunan ni àwọn sunan al-arba'a àwọn náà sọ pé èkó tásàlà bá àdó azwaj ànábì sallallahu alaihi wasallam fi jafna ìkan náà àwọn ìyàwó ànábì ó fi igbá kan wẹ̀ tá a lè pè ní bóòlù wọ́n fi wẹ̀ ń máa wẹ̀ tán fàjá ànáwà dé láti wá wẹ̀ láti lo àlòkù omi tó wà nínú bóòlù nìyẹn fàkọ́ọ́lẹ́t inni kuntu júnúbà àgbọ̀yé ìyàwó náà ni yàwó inni kuntu júnúbà ìyàwó ànábìnà sallallahu alaihi wasallam kọbọ́dọ̀ jẹ́ àìsà radiyallahu anha kọbọ́dọ̀ jẹ́ kíni àìsà ìrìnà àwọn náà fi pa orúkọ ẹ̀ mọ́ láàrin wọ́n rí wípé bóyá kìí ṣe ìkanú àwọn ìyàwó ànábì tí wọ́n ní fíkìhù dáadáa tó bẹ́ẹ̀ radiyallahu anhunna jami'a àwọn ni wọ́n sọ pé báàdù àtiwáyì àwọn ní hadith orí wọn pé wọ́n lo adab gbogbo ayé náà ti lo adab àwọn tó gba hadith wọn máa ń tàn wọn wọ́n yà ní báàdù àtiwáyì rasulullah sallallahu alaihi wasallam apá kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó fi bóòlù ya Rasulullah omi to fẹ́ lo yẹn èmi oní jẹ́nẹ́bà mo fi wẹ̀ tán ní ìsìn nínú kuntu junuba tó jùnùbà kì í ṣe bó ṣe ya lọ́dọ̀ ẹlòmí o lọdọ ọkọ ẹ̀ náà ni o Obi ya yàrá ẹni pé nígbà tí wọ́n ṣe ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó tán ìyàwó kọ́kọ́ lọ sí kíni lọ ọkọ ọkọ wà ó ń retí nígbà tó yàwó dé ọkọ wa lọ síbi lọ lomi tó kù tí wọ́n mọ̀ pé jẹ́nàbà mọ̀ wẹ̀tẹ̀ lára omi ni ṣe ìròrí ẹ̀ ni wípé rọ́bì aláìhà wípé tó ní jẹ́nàbà bá fi omi kan wẹ̀ díẹ̀ náà jẹ́nàbà rẹ̀ ó ti yí omi yẹn omi náà ti di jẹ́nàbà nìyẹn lẹ́yìn tó tí àwọn ẹ̀ bá ní jẹ́nàbà kì í dáná fún un àánú wọ́n dáná fún mi lọ́wọ́ jẹ́nàbà tó yé báyìí ànábì wa sọ fún un pé innal ma'a la yajnubu ah, wọn a máa pè láyà jùnàbù wà láyò jùnàbù òòrùn omi tó ń wò ní omi ìlú jẹ́nàbà ń tiẹ̀ <laughs> ànábì ti wá sí fún mi ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ lu jẹ́nàbà ẹ̀yin èèyàn ṣùgbọ́n mi ò lè lu nígbà tó mi bàbá wa lu jẹ́nàbà sásọ náà lu jẹ́nàbà kíyàsí ni ẹ̀ gbogbo nǹkan pátápátá ni ò lè lu jẹ́nàbà àfihàn nìkan aago ọwọ́ rẹ̀ ò lu jẹ́nàbà ìdí pé bàbá ti gba aago sọ́wọ́ ńgbà tí wà àtìyàwó rẹ̀ jọ ṣàṣepọ̀ pé ah, mo bá ti wẹ̀ ta aago ìnáwó ṣe kí ni yọwọ́ ẹ̀ náà gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sẹ́ẹ̀dẹ̀ ènìyàn kò sì jẹ́nà bàbá ọgbọ́dọ̀ dáhùn bọ́bá bòkìlì lọ́wọ́ báyìí ká ní pọ́wọ́ rẹ mọ́ tó ní jẹ́nà bàbá ó máa jẹun lọ ó lè jẹun àṣẹ ń jẹ́nà bàbá máa jẹun ni táwọn sọ bá ń fún ẹ ó lè jẹun lára tí bí bá kó tó wẹ̀ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí á láti gbọ́ yé látara àwọn ìrọ̀rùn tí ṣẹ̀rẹ́ ìsìláàmù tó mú wá fún wa. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب أخرجه مسلم وفي اللفظ له فليغرقه وللترمذي أخراهن أو أولاهن. نعم إليه أرى منان torí pé ìmọ́tótó náà ni omi náà sì ni wọ́n fẹ́ lò fún eléyìí eléyìí jẹ mọ́ kí ajá kó tẹnu bọ inú nǹkan ìlú wa anabi alayhi salatu wa salam àwọn ní ìmọ̀ra ntẹ́fi máa fọ nǹkan ìlú yín tẹ́fi máa fọ nù tí ajá bá tẹnu bọ bẹ̀ wàlàkà ò ní pé tó bá mu níbẹ̀ wàlàkà ọkọjá múmu nígbà ní wàlàkà lè kẹ́lìbò fi ṣe ọtẹnubọ̀ ó mú kò mú kò sí dọ́kàn ẹ̀ sọ́sà tẹnubọ̀ ó bá ti lè tẹnubọ̀ kò mú sọ́tẹnubọ̀ wà lára náà tí ajá bá tẹnubọ̀ inú nǹkan èlò yín àyà kò sí làhù sábà àmàrà nǹkan tó tẹnubọ̀ yẹn ọ̀fọ̀ lẹ́ẹ̀mejì ọ̀fọ̀ ní kíni ẹ̀mejì ìnáwó làná bí pé o tó bá tẹnubọ̀ ara àgànná lé rẹ̀ àbí tẹ̀ kírun rẹ̀ ìṣọ́fẹ̀lẹ́ méje náà ni ó ti kọjá àlàyé ànábì ọ̀sọ́ pé kú lè ṣe iná ì àhàdìkùn iná wù lọ́pọ̀lọpọ̀ omi máa wà ń bẹ kò sí lè tẹnubọ́ náà gbá bí kì í sí pé ń wá omi tí ó là náà ṣùgbọ́n ọfẹnu yí aṣọ rẹ ọfẹnu yí ilẹ̀ ẹlẹ́ẹ̀bí tó ti fẹ́ kírun àáfọ̀lẹ́ méje àwọn àfẹ́pẹ̀ fún kọ́kọ́ bẹ yẹn oní nǹkan ti là á fún wa pé sí iná ì àhàdìkùn tó bá tẹnubọnú nǹkan tẹ́ ẹ̀ fi jẹun àbẹ̀ fi mu àbẹ̀ fi ń wẹ̀ táǹsà máa bu nǹkan sínú ẹ̀ tàbí sàásùn yín ní pọ́ọ̀tù tẹ́ fi ń dáná tó tẹnubọ bẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ẹ̀fọ́ lẹ́ẹ̀méje ìkan nínú méjèèjì yẹn o ẹ fi ìpẹ́ sí ẹ fi ìrùpẹ̀ ẹ fi fọ̀ náà ni ọwọ́ àrùn àdìní wọ́n ní ìwùlàhùn ná rìwáyà mi sọ pé àkọ́kọ́ rẹ̀ ní kẹ́ kọ́kọ́ fi ìpẹ̀ fọ̀ ìwáyà mi sọ fún wa pé òkúrọ̀ òun ná lìtura ìkànnù fífọ̀ fífọ̀ tẹ ẹ fẹ́ fọ̀ yẹn ẹ fi ìpẹ̀ fọ̀ ìwọ́n lọ́mọ ní tó bá mú tó bá wù ẹni kó mú mbẹ́ bó bá wù ẹ kọ́ kọ́kọ́ lo ìpẹ̀ láti nọ́mbà wán kọ́ wa fọ̀ mẹ́fà lẹ́yìn yẹn bó sì wù ẹ kọ́ fọ̀ márùn-ún kọ́ wa fọ̀ ẹlẹ́ẹ̀kẹfà léèpẹ̀ kọ́ wa fi ẹlẹ́ẹ̀keje kó o fomi lásán kó o fi fọ̀ ṣùgbọ́n tụnyere yẹn fi wá yí pé ìdá kó fi tàbí kó sí ìbẹ̀rẹ̀ ọ̀fọ̀ ó fèpẹ̀ fọ̀kan nínú ìgbà méjèèjì tó tí nǹkan mẹ́wàá lè dò nípò ìpẹ́ bẹ́ẹ̀ ni nǹkan mẹ́lẹ̀ dò nípò ìpẹ́ tí ìwádìí bá fi yé wa yí pé iṣẹ́ tí ìpẹ́ ṣe kíní báyìí náà lè ṣe kíní ó lè ṣe nǹkan á lè wa máa pé ni pé kíkiní ọ̀tá jẹ́ ẹ̀mẹ́je kíkanú rẹ̀ sì jẹ́ fífọ́ ẹ̀gbin yẹn kúrò ní ara rẹ̀ náà. وعن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم حديث في وعيك مسلا في كاجوا لا تبو بتين باوا تري بين تو سبي لينا صلى الله عليه وسلم kò sọ pé kẹ ẹ pa ajá tó bá tẹnubọnú kìíní ah ọ tẹnubọnú kìíní ẹ pa á ni o kò fi apá sallallahu alaihi wasallam ó yà pé ajá wà available láyé ànábì sallallahu alaihi wasallam ẹni tó ń sọ àdéhìí kọsọ látọ ajá ń tẹnubọnú nǹkan wọn náà lọjọ kan sọdájọ fún wọn ó yà pé ajá pọ̀ láti gbogbo náà a kì í lé ajá alájá o kọ gbọ́ bá ní tọ́ ọba lé ajá alájá tọ́ ọba ṣe ní nǹkan kan tí wọ́n bá hí ọ́ nínú ìṣẹ̀rí àgan ọ̀rọ̀ náà lọ o ọ̀sán fáìn torí pé kò sí inú ẹranko tọ́lọ ní ká máa pa ìṣòfò ká máa lé wọn kódà ó tán pọ́n wọn lé nínú àwọn àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó bá lẹ́kọ̀ọ́ tájá bá lẹ́kọ̀ọ́ ajá sì wúlò láti máa lò tí èèyàn bá pa òfin ọlọ́wọ̀n bá mọ́ rẹ̀ naam ṣẹlẹ̀ yìí náà ni àwọn nǹkan tó jẹ mọ́ ti ajá níbẹ̀ yẹn pé ẹ̀ẹ̀méje náà ni kí èèyàn fọ̀ wọ́n wáyé ní fálì yorì kàó yìí ni nǹkan tó wà nínú nǹkan èlò wa tájá tẹnubọ ni dànù nà pé tí náà tó sì ní mi tó èyí ṣe bí ah, ẹrí létí wọ́n wà ṣẹ̀ṣẹ̀ wàá fọ lẹ́ẹ̀mejì tán ní ọ̀fọ̀ wọ́n ní eléyìí fi wá yí pé ìṣòtà tí ń bẹ ẹnu ajá àti tó ajá ọkọjà bẹ́ẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ àyàbí ọ̀jẹ́ pé ká dá nǹkan ìlú wa nù fádìí òrè kan tó bá jẹ́ sí pé epo pupa náà ni ló gbé síbẹ̀ náà tó bá ti tẹnu bọ̀ kí ló ṣe fádìí òrè kan o ọ̀dànù náà ọ̀dànù náà wọ́n ní yìí ó fi yí wáyé pé ìkápámọ́ yí pé oró ti ń bẹ látẹnu ajá

ọkàn lọ lásán ni ọkàn sì sì tẹ̀sẹ̀ bọ́nú sí àtọ́mẹ́ láàrin ajá kékeré àtajá ní ńlá bí gbogbo eléhùn ọ̀rọ̀ mímọ̀ tí ajá bá tẹ̀sẹ̀ bọ́nú abọ́ wa sẹ́ẹ̀ méje láàṣẹ òun náà láàṣẹ dànkan tó wà ń bẹ̀rù náà wọn ò lè pe wùlúù wọn ò lè lo wùlúù wàlàgà wọn ò lè lò fún kíkẹsẹ̀ bọ́nú nǹkan wàlàgà ẹnu àwọn wọ́n wá ìdè pé kí lọ́fà tí wọ́n fi ní àmà àfọ́lẹ́ àwọn kan sọ pé torí pé ẹnu ajá ìgbẹ́ ní máa jẹ ìdọ̀tí nǹkan kan ẹ dákẹ́ tó wáyé pé gbẹ́ ni ìgbẹ́ tó jẹ tó ya tó yí lẹ́nu yẹn tó bá yíyàn lára tẹ́ẹ̀ méje là máa fọ̀ ni ẹ dáhùn tí ìgbẹ́ bá yíyàn lára tẹ́ẹ̀ méje láfọ̀ tó bá ti mọ́ ọ̀tán náà ẹ̀ka ẹ̀mejì tó bá ti mọ́ ó ti tán náà nìyẹn tí wọ́n fi sọ fún ó ní àwọn kankan kódà kó jẹ́ pé ajá ọlọ́lá ni tó jẹ́ sí pé ní tí èèyàn ò rí jẹ lòun ṣe kíni tọ́ba tẹnubọ́ náà kíní rẹ̀ ẹ̀ẹ̀mejì dọ́fọ̀ náà nìyẹn ìdáhùn náà lè tù ọ́ lórí jẹ́ sí pé kìí ṣe ẹ̀gbẹ́ inú ẹ̀ ní sábàbí tí fi ní káfọ̀ nǹkan kan ń bẹ lára ẹ̀ tó jẹ́ oró bàbá oró tó lè ṣèyàn ní sùtà bómi ṣe wọ́n tó láyé ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹ̀ẹ̀mejì ní kẹfọ̀ ẹ̀hómi wọ́n ká tó fọ nǹkan lẹ́ẹ̀mejì àwọn tí ó fọ ẹwọ aláàtí wọ́n ṣe wọ́n tó rómi tí wọ́n fọ lẹ́ẹ̀mejì wá kọ́ wá sí pé ànábì tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì pé ẹ̀mejì láàfọ́ ó fi yọ ayé pé aburú bẹ̀ pọ̀ nìyẹn عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في الهرة إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أخرجه الأقبع وصححه الترمذي وابن خزيمة نعم حديث إليه حديث أبي قتادة رضي الله تعالى عنه oníjìṣẹ́ شو الله sallallahu الله عليه وسلم sọ nípa ológbò anára pè ní ológìnì káàtì àbí mùsù ọgbà àwọn musu, ẹ̀rọ àbá sọ lóríṣiríṣi báwọn ìlú kálukú yàtọ̀ síra àwọn ẹni tí kálukú ń pè lọ́dọ̀ tiwọn mùsù làwọn ará èkó ń pè àbí àbá ní olóńgìnì sẹ́yìn mọ̀ lẹ́kọ̀ọ́ nígbà olóńgìnì ológbò àwọn èèyàn mọ̀ yẹn náà ṣùgbọ́n olóńgìnì ó kọ̀ wí ní tó ń jẹ́ mẹ́ta náà nù tó ológbò yìí ìdájọ́ rẹ̀ nẹ́ni káwó àti sọ̀rọ̀ ajá ológbò tẹ̀lé tó rán jọra wọn díẹ̀ ẹ ń bá wòye sí ajá yọmọ pé ìjẹjẹkújẹ ẹ bá wòye sí ológbìnrin náà àbólógbò náà náà ti ajá ni náà fi ẹja wo tológbò náà tó ológbò ń tiẹ̀ kí ni ìdájọ́ tiẹ̀ sí ìdájọ́ ajá náà torí pé tí fún yẹn wọn rò pé ah, ah, ìyàtọ̀ wọn kiri náà bí lè ṣe ń jẹgbẹ́ náà ń ṣe wọn anábì wa sọ sallallahu alayhi wa sallam ó ní innaha laysat bi najas kì í sẹ́gbìn lòun tiẹ̀ ajálẹ̀gbìn àìwá má jẹ́gbìn yìí kì í ṣe pé wọ́n ní ajẹ́ o sọ pé àfa aláwo ó lè lọ bẹ̀rẹ̀ pé hàn anábì ní innaha laysat bi najas ẹja máa jolóńgbò tiwọn tí wọ́n sún tí wọ́n jo ǹjẹ́ máa fọlọ́gbò ṣe lọ́dọ̀ àwọn àfa aláwo ọ̀pọ̀ ju ǹjẹ́ máa fàgbò ṣe lọ tí wọ́n máa fi ológbò ṣe nínú ọ̀dọ̀ àwọn àfa aláwo ọ̀pọ̀ ju tí wọ́n máa fi ẹran halal ṣe lọ torí tí wọ́n mọ̀ pé ẹran haram náà ológbò ṣètọ́nù fẹ́ràn nǹkan tó bá jẹ́ nǹkan haram yóò sì máa ti àwọn èèyàn rẹ̀ náà tó bá fọ́lù ẹ̀ lẹ́yìn pé iná ní kẹ́ẹ̀ máa ṣe so hadith yóò fi yé wa pé ológbò lẹ́yìn sátidé nájà kì ṣẹ̀gbìn ní bọ́dì rẹ̀ àyàmọ́jẹ̀gbìn ní bọ́dì rẹ̀ kì ṣe pé halal ní jíjẹ rẹ̀ kìí ṣe gbogbo nǹkan tẹ́ bá ní kìí ṣẹ̀gbìn la lè jẹ ọtí ní ìsìn ṣẹ̀gbìn lọ́tí kìí ṣẹ̀gbìn ṣùgbọ́n ó lé mú tọ́ ọ bá mú ọ̀sọ̀ àdìsọ aláǹsọ fún wa pé ẹ bọ́lọ̀ débẹ̀ kìí ṣe gbogbo nǹkan tí kìí bá ṣẹ̀gbìn la lè jẹ àbẹ́ la lè mú ọtí kìí ṣẹ̀gbìn bíi dáàtì yìí naam spam àtọ̀ kìí ṣẹ̀gbìn nítorí ó lé mú wọ́n gbé nígbà tí ó ti ṣẹ̀gbìn mo lè mú báyìí ni oríṣiríṣi nǹkan ṣe lọ báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ológbò ológbò kìí ṣẹ̀gbọ́n bíi láti rí ṣùgbọ́n ni jíjẹ rẹ̀ náà anábì wá ní sallallahu alaihi innaha laysat bi najas kìí ṣe innama hiya min at-tawwafina alaykum ah, àwọn ẹranko tí máa kiri káyín gbogbo ògbà tí ò lè fi yẹn rẹ̀ yóò máa fara ròyìn tawwafin náà ẹranko tí máa fara náà ni ológbò wa bọ́ bá gbélé ní ìsìn ibi tí ń tẹ̀yìn lẹ́sẹ̀ kiri ní ọmọ gborí ilé ní ọmọ àbí sájà lè ṣe bẹ́ẹ̀ ogun ni dúró tẹ́bá ti mú wọlé báyìí yóò kì yóò bọ́ ọ̀tà ni pé ẹ̀ wọ́n fẹ́ pa òun nìyẹn wọ́n tẹ́ bá gbólógbò wọlé ní ìsìn kò ní fò bọ́ọ̀tà yóò gbé yẹ mo ti débi tí màá ti máa ṣeré bí ṣe ń gorí ẹsẹ̀ ilé ní ọmọ gorí tán ilé ní ọmọ fọra ro ilé ẹlòmí ó tún máa yí mọ lára báyìí yọ máa yí kà yọ máa yí sí lára ẹrù ò bà bí kinní kan bá pariwo káì kò ní dìde yóò pé kì í sèmi lọ ń bá <laughs> torí pé ilé mọ wà ní mi eh. bọ́lọ̀ ti ṣe wọ́n nìyẹn ànábì wá ń sàlàyé àṣírí wọn fún wa pé mínà tọ̀wọ̀ àfihàn alaykum nínú àwọn nǹkan tí ń bá yín gbé ni tí ò lè fi yín lẹ̀ bẹ́ẹ̀ rorò jù bẹ́ẹ̀ lọ bọ́ bá ti wọlé yọ fara máa yín yọ gbà pé lílọ wa naam. وعن أنس بن مالك رضي الله عنه قال جاء عربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب مما ماء فأهريق عليه متفق عليه حديث إليه حديث ومنان ṣùgbọ́n sáàdì ibi tí wọ́n ti ń sọ náà ń bi hadith olóńgbò ń bíbà àbí olóńgbò yìí tabawo wá rí i pé kí làṣepọ̀ rẹ̀ pẹ̀lú omi lánàá dàwà tó sáà ọ̀rọ̀ omi là ń mi yá ìlàwà olóńgbò ti wá jẹ mọ́ mi a ti gbà pé wọ́n sọ̀rọ̀ ajá lẹ́ẹ̀kan wọ́n sì sọ pé tó bá tẹnu bọ́nú omi wa ni ahẹ́n nǹkan omi wa ṣùgbọ́n ológbò làṣẹ náà sọ mi kí làṣẹ pọ̀ ológbò pẹ̀lú bábùlì nìyà ọ̀yà abdulaziz asan ìtumọ̀ ẹ̀nu ní tí wọ́n fi mú wá nìyẹn wọ́n fẹ́ sọ fún wa yí pé tólógbò bá tiẹ̀ tẹnu bọ́nú omi wa ṣé omi náà sọ́mọ́ àbí kọ̀ọ̀mọ́ ìdáhùn ni pé ọmọ máa lò lọ. bọ́bá mú ń bẹ̀rẹ̀ kí ní pọ́tẹ́nu bà ó mú gan mú ha omi ti lọ́lẹ̀ àwọn ọmọ rẹ̀ bá sọ pé mú bẹ̀ sọ́ dànù ni dànù sàlùwàlá rẹ̀ ní wọ́n sọ fún ẹ̀yìn ó lè má lè mú rẹ̀ ọkọ̀ sọ̀pọ̀ ẹ̀mí lè kọ̀ pé èmi ni mú <laughs> mi kọ́ọ̀pù báyìí yóò fún mọ́lógbè yóò fún díẹ̀ mu yóò tún bá wọn báyìí wọ́n jẹ́ máa tẹ̀sí ẹ̀ papọ̀ ẹ̀ tẹ́lómi fẹ́ràn ẹ̀ tẹ́lómi fẹ́ràn ẹ̀ tòkè díẹ̀ sí yàn sùtà tùmẹ́ mi yàn kàn lè kọ́ ibi mi ò lè mi ò lè mi ò yóò sì máa rún kaba ẹ̀ jáde. وعن أنس بن مالك رضي الله عنه قال جاء عربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهريق عليه متفق عليه الحديث لين أنزل أمنان ṣùgbọ́n àwọn nǹkan tí ó wà ń bẹ̀ tó jẹ mọ́ omi tó wà ń bẹ̀ jù òun náà ní pé báwo lomi ṣe ń dẹ̀gbìn báwo ni omi ṣe ń fẹ̀gbìn ìyá ìyẹn tó wà ń bẹ̀ omi ṣe ń di ti ń kó ẹ̀gbìn báwo lomi ṣe ń di ti mú ẹ̀gbin lọ náà ni láàrin yìí bómi ṣe ń mú ẹ̀gbin lọ náà ni wọ́n mú wa àwọn onímọ̀ kan sì lò láti fi ṣẹ̀rí láti fi sọ yìí pé bómi náà ó ṣe máa kó ẹ̀gbin ṣùgbọ́n ìjọba wa ń bí ni pé báwo lomi ṣe ń mú ẹ̀gbin lọ torí ọ̀rọ̀ omi náà làwọn náà so ará oko kan ọwá láyé ànábì sallallahu alaihi wasallam ó sì wọ mọ́sálásí lọ gírí ó sì wọ bẹ́ẹ̀ ó sì wọ lọ báyìí kò mẹ́ni kankan rí wọn ò mọ̀ rí wọn mọ́ kó ẹ̀ ó sì lọ sí kọ́nà kan ní mọ́sálásí ó sì yọjú síta ó sì ń tọ́ síbẹ̀ fàbáàlà fi tọ́ ìfọ́tìlì mọ́s rárá wá kọ́nà kan mọ́sálásí ó sì ń tọ́ síbẹ̀ ó sì ń tọ́ síbẹ̀ báyìí àdámọ́ wa ẹ̀yin náà ni pé káké máa bẹ́ẹ̀ni kan bá lóun ò ní ké báwọn ní yìí ṣe mùsùlùmí tó pé dáadáa àwọn sàbí ò pé tó wọn kí làwọn ṣe fàṣàjárọ̀ òhù àwọn tàbí kí ma pé ha oríire ò pé kí ló ń dáwò yìí orí náà ní ọmọ ọmọ pé ọmọ ah, fún mọ́sáàsì lọ́wọ́ yìí wọ́n kì í mọ̀ ìpìlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá lẹ́ni tí ọba ké báyìí ní ẹ̀sọ́ fún pé ìmánì òsì lára rẹ̀ ìpìlẹ̀ ní ká ké kárẹ́ nìkan kọ́ máa rí ṣàyìn rọ̀tún ní ṣàyìn rẹ̀ Islam kọ́ máa rí fín á kì í mọ̀ ọwọ́ mọ́sáàsì ọkàn wọlé náà ni ọfẹ́ fẹ́ràn ni ó sì bọ̀ sí kọ́nà ó sì ń tọ̀ sọ̀rọ̀ ohun tọ̀rẹ́ là ń gbọ́ níṣe kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ lórí ilẹ̀ fàtàjára honnas àwọn sàbí gbogbo wọn ní akéma bóyá wọn mọ̀rún kà tọ́jú sí mọ́tà síjọ́ náà mo jẹ́ aláwọ̀ tààrà rẹ̀ bóyá wọn ò ní ké àwọn lọ bá ń bí ọ wà ní wọn ó kì í dín jẹ́ fún pé àwọn ẹ̀rọ mú kọ rẹ̀ bẹ́ẹ̀ ìpìlẹ̀ nìyẹn ká rí nǹkan tí ọ̀dà ká sì kéé ká gbárata fún ẹni tí ọba gbárata ẹ lọ́mọ pé kò fura burúkú dára ti lágbára jù ní ok ó dàgbà jẹ́ pé ẹni tó tóbi gan ẹni tí ń ṣe tẹnu rẹ̀ ọ̀ka ah ah ní tọ́ba yà wí náà lọ́wọ́ wì mọ́sáàsì jù ọ lọ <laughs> èèyàn sọ̀rọ̀ fún èèyàn sọ̀rọ̀ tiẹ̀ mú àwọn tàbí kí máa àwọn tí wọ́n ọ̀hún náà àzájírò òun náà ni jíjàgbé má wá wá dúró àwọn ẹni tó ké ọkùnrin náà strong kùkú stọọpù ní tiẹ̀ tàbí bá ké má yàn gbà àyẹ̀wò àmọ́ stọọpù yẹn náà ló jẹ́ máa wò rí ba ó mì ní ẹ̀yìn bá ń nǹkan tí wọ́n ṣe ní tó bá ah mi ò ọ̀yẹ̀ kò wọn ni wọ́n sì ń falamma qada bawlahu nígbà tó tọ̀ tán tó parí ẹ̀ yányán ọkàn ìbalẹ̀ o ìtọ̀ òsì gbọ́n kápẹ́tọ̀ lọ́gbọ̀n tí ọ̀wà ríbi tí ó tọ̀ sí tó rí ajẹ́ pé mọ́sálásí lọ́wọ́ jù sí àwọn èèyàn wádìí gbogbo nǹkan tó fa ní ara oko ń wá ṣe gà àwọn èèyàn ní tí kì ṣe bánàbí ṣe hàndù ẹ̀ ọ̀tọ̀ ní tó mìnìwá

ó wá expect báwọn sàbí wọn ó react ànábì náà support tí support result yóò wá jáde result yóò jẹ́ negative nígbà tí wọ́n fẹ́ react ànábì kọ́sì àwọn pé ẹ eh, gbọ́dọ̀ sí wọ́n á wò pé ẹ tẹ́ntẹ́ni kí wọ́n á pín nínú rẹ̀ ló hùwà báyìí ìgbọ́dọ̀ mọ́ tẹ̀lé <laughs> bó ṣe dẹ́ntọ́ gba ìsìlámù nìyẹn tòótọ́ bí jẹ́ sí pé nígbà tí ànábì ní ẹ fi sílẹ̀ ó wá parí ìtàn rẹ̀ tán ànábì wa ní sallallahu alaihi wasallam ń bọ̀ tọ̀tàn sí àwọn pé àwọn èèyàn sábẹ́ sáà máa wò ó pé ẹ̀tún ah, ní àfẹ́ lé ilẹ̀ dín rí àfẹ́ inú ilé wa báyìí ẹ̀tún ní àfẹ́ sílẹ̀ ó tún wá tọ̀tàn ẹ̀yẹ̀ lé sọ́kàn pé òwò wáyá bí sòkòtò ẹ̀ dáadáa o ara gbé bọ́kẹ́tì yẹn lọ pọn omi fúnra rẹ ló ṣe kí ni lọ́fọ̀ọ́ ànábì òtún sọ báyẹn o sallallahu alayhi wa sallam ànábì ní fa amara amara nàbí sallallahu alayhi wa ìgbà náà dín ní ma ẹ̀yin sábẹ́ ẹ̀ lọ bomi ẹ̀fọ́ tó nítọ̀ lónìí wọ́n sì lọ bomi wá wọ́n sì dà sí orí ìtàn ah, ah. wọ́n sábà wò pé ah, idán lélẹ̀ àbí o bóòlù ayé mọ́ wà àbí ṣé ìyẹn sì ń bẹ tó lè máa ṣe báyìí kí n kọjá bẹ́ẹ̀ o tí kì bá sànábì ọlọ́run ẹ̀dá kan ò lè ṣe bẹ́ẹ̀ o ta ló lè gba irú nǹkan báyìí kò ṣeé ṣe ó lè gbà á ó lè gbà á tí ì bá ti wáhìí látọ̀dọ̀ ọlọ́run ẹnìkan ò lè ṣerú ṣe sí báwọn kọ́ wá rì ṣe ó lè rì ṣe ó fi jẹ́ sí pé tó bá ń sọ pé a fẹ́ jọ ànábì ó lè jọ sallallahu alaihi wasallam bó lè fẹ́ ṣe ó lè ṣe mìtkọ́lá dára nù bánabi ti practice ń bẹ̀ yẹn bó ti practice bá a ṣe bá yàn gbé mẹ́ ó fi jẹ́ pé a fi mọ̀ pé ọlọ́run lọ́mọ àwọn sọ fún pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ló fi jásí ibi tó jásí sí kí ni ará òkú sọ padà àdúrà wo ló ṣe ọmọ sàdúrà. Allahumma irhamni warham Muhammadan. Wala tarham ma'ana ahadan. Náà ọlọ́ba sàdúrà pé ọlọ́run o ah! ọlọ́run kẹ́mi o kò sì kẹ́ Muhammad òun tó fi sọ pé irham Muhammadan nfi mùsùlùmí wá ní àwọn sàbí ẹni wọ́n gbà kan wọ́n sọ pé ọlọ́run irham Muhammadan Rasulullah làwọn sàbí máa wí ọ̀rọ̀ tó sọ jáde yẹn nǹkan bẹ́ẹ̀ mẹ́rin fún wa pé kì í sara mùsùlùmí nínú kọjá pé wọ́n wá ìwé ẹ̀sẹ̀ dàmí báyìí náà tẹ́nìkan tó gbé aago wá báyìí tí ó lu aago gbọ́ngàn gbọ́ngàn níwájú asọ̀bà níwájú mọ́sálásí ó sì dùn bẹ̀yẹn ó sì dùn gbọ́ngàn ẹnìkan náà sí rédíò àbí kíní máa ń ṣe kalẹ̀ mẹ́ ní àsìkò tẹ́ bá ṣe kọ́ ọmọ yóò sì sókè gbọ́ngàn yóò sá máa disturb omi nìyẹn ẹ̀yà máa wò ó tẹ́nìkan máa laago wá sí mọ́sálásí yín tó bá laago lórúkọ Jésù lórúkọ Jésù wá mọ́sálásí yín ẹ kọ́kọ́ kà ń tiẹ̀ pé bóyá àwọn wèrè kan tó já wá ní. sẹ́mu pé wọ́n ń sin wèrè ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ibi ọjà má pásítọ̀ lọ́wọ́ ni o ẹ kọ́ túmọ̀ ẹ̀ báwọn. bẹ́ẹ̀ bá túmọ̀ ẹ̀ bá ń nì ẹ kojú wèrè ẹ sì ní má pé wèrè ni ẹ sá fi lẹ̀ báwọn. ẹ mú wulẹ̀ react tó bá tún wọ́n dojú ẹlẹ́ẹ̀kejì tó tún wá ẹ tún wọ́n pé ah, bóyá wèrè rè ò tí ì tán ni bójú tún já náà ni tó bá di bí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kan béèrè fẹ́ dákun mọ́ chọ́ọ̀chì yín tó wá sọ pé chọ́ọ̀chì báyìí ẹ̀ mọ̀ wọlé ẹ̀ wá wáìdì pé ṣé ìwèrè kájá lọ́dọ̀ yẹn ni àbíbò ló ti jẹ́ kò ní ìdí ìjà ẹlòmíì yóò ti react yóò react ẹni tó wá yẹn wọ́n kàn dìgbà tí lu ni gbàgbà àwọn ará church mẹ́fà káàdùn wá pé àwọn náà fẹ́ lu àwọn ará mọ́sálásí tí a bá dá wàhálà rẹ̀ ṣèyàn láti máa kọ́sàn nírú àwọn situation báyẹn tí kìí ṣe ẹni tọ́pọlọ ẹ̀ pé tó tẹ́ bá wá ni ẹ ti dá wàhálà lẹ̀ wọ́n kàn ẹ kàn máa waste energy yín dànù lórí tí ò láǹfààní kankan náà ẹnu ẹ lọ bí tó ti wáyé pé wèrè yín kan máa já wa o ẹ bá a só mọ́lẹ̀ o kọ́ mọ́ wà mọ́ o wọ́n sì kọ́ o ẹ wa ẹ ẹ ẹ warham muhammada wa ban nke muhammada wala tarham ma'ana ahadan wọn kò sí pé fáwọn tàbí nìyẹn ẹ̀yin ẹ ọlọ́run ní kẹ́yìn tí ń tí ń wí nù tó ń ti bẹ́ẹ̀ náà sáwọn tàbí tó bínú ni pé a táà lù ọ́ ó tún lè nǹkan o ó jẹ́ sí pé ẹ̀kọ́ wà ń aláti tí kì bá ti wọ́n sàábé gbà fún ànábì sallallahu alaihi wasallam nǹkan ò ní rí báwọn ní bá kọ́ṣẹ́ àwọn náà tó bá ya wèrè tó bá wọ́n rá jókòó kí lóye kó o ṣe kó jókòó olùkọ́ rẹ̀ tó bá ń fún ẹ á ah, jókòó má wọlé má wọlé dúró dúró àwọn ní àmọ́ tí wọ́n rí tí wọ́n fi sọ bá tí kì í sáà sí pé nǹkan tiẹ̀ gangan ní akọ̀ fún ọ̀pẹ ọmọ sí sọ pé owó rẹ̀ tó fẹ́ fi jẹun ni ẹni máa ń ná owó rẹ̀ ẹ̀yọ̀tọ̀ lélẹ́hùn ẹ̀ẹ́dí ṣe ń pa owó rẹ̀ lélẹ́hùn ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan gbogbogbò ọwọ́ masalasi pé aya ẹ jáde rárá jáde kó masalasi báyẹn nǹkan ń pè ní adabu nìyẹn náà làwọn sàbí lò pẹ̀lú ànábì muhammad sallallahu alayhi wa sallam allahu ta'ala alam wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa alihi wa ashabihi ajma'in. jazakumullahu khayran wa atharakumullah inú àwọn bíi tí ó wà ń lẹ̀ òun náà ni pé wọ́n nígbà tó ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀dá ọkọ̀ pé ajá ládùúgbò kò yẹ kí mùsùlùmí máa ṣe ń ṣùtà wọ́n ní ṣùgbọ́n ajá dúdú ńkọ́ hmm? ajá dúdú pé ṣé ajá dúdú náà tóun náà máa kọjá kó máa kọjá pẹ̀lú ayàtọ̀ fi òkú ránṣẹ́ sí i. náà ọmọ uh, ànábì kọ́ wa sọ̀rọ̀ lọ àṣà ọ̀rọ̀ ajá dúdú ìṣe pé á pa shaitan. èyí ń ṣe a'udhu billahi minash shaitanir rajim náà ni ogún ẹ̀yẹn torí pé kì í ṣe wọ́n lónìí gbogbo nǹkan tá àmàlákà tá àti ìsìpá wa la ní nǹkan yìí àyàn ráìtì àti sírí ní sóta àtọ́ so àwọn òsìn tí ànábì ní kẹyà sí a'udhu billahi minash shaitanir rajim ní ajá dúdú ológbò dúdú ọba ní ẹ̀tọ́ dúdú pọ̀ jù náà tó ṣe a'udhu billahi minash shaitanir rajim tó dúdú pọ̀ jù bọ́dá adábá wọn kò sẹ́ tó dúdú pọ̀ jù láàrin ilẹ̀ wà báyìí nìyẹn bẹ́ẹ̀ bá wá dúdú tó bá wọṣọ white tàbí wọṣọ red kò dúdú mọ́ náà nù ṣùgbọ́n ó dúdú pátápátá ó tún wá wọ black irú ìdá àfá ìwọ̀ ìrànṣẹ́ mọ̀ pé ó tún ní fìlà dúdú àìpẹ́ ah, a'udhu billahi minash shaitani rajim náà ìlẹ́kùn tó bá wà nínú òkùnkùn tó kùnkùn bá sókùnkùn pọ̀ jù òkùnkùn máa ń wà oríṣiríṣi lókùnkùn ti ń bẹ lálẹ́ àwọn ọjọ́ kan wà tó jẹ́ sí pé òkùnkùn yẹn wà ọjọ́ kọ̀ọ̀kan fẹ́ wá láàrin wákàtí kan ni yóò dark débi pé tó bá wọbẹ̀ ó rí pé kíní ìdúdú pọ̀ yá ti fi bára tọ́ ọba dáadáa àkókò gbà náà ní ṣe ìtọ́wọ́n máa ń ṣiṣẹ́ jù wọ́n máa jáde mẹ́sàn-án mẹ́wàá méjìlá mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fi yẹ ẹ̀sìn oúnjẹ lélẹ́yìí opportunity ni wọ́n láì kí n tó bá kókùn tó bá kókùn gan-an púpọ̀ jù so ìdí nìyẹn àyẹn pa ajá alájà àti ní ilẹ̀ lóko ákànṣe àwọn obìnrin láì ní ṣẹta. náà ìbí ẹlẹ́kejì wọ́n nípa olóńgbò tẹ́ni láàrín tó máa ń fi ara nù ni wọ́n láwọn Yorùbá máa sọ pé irun mú olóńgbò pé májèlé ni wọ́n ní ni eléyìí. ní òwe ní òwe pé so anábì tí ní mìnà tọ̀wà tí ó tún wà ní rìwáyà mìnà tọ̀wà fàtí àlékún nínú àwọn nǹkan tó yẹ sí pé ẹjọ́ máa fara rora yín ní ológbò wa ẹni tó sọ báyẹn tó ní nǹkan sọ báyẹn tẹ́nìkan wá sọ pé àwọn Yorùbá ní irun ológbò májèlé náà. wọ́n ní tí ènìyàn bá fi ọwọ́ mú ajá tí ọwọ́ ti ẹ̀ ajá lára ṣé máa fi ẹ̀pẹ̀ sí ni tó wá fẹ́ fọ̀ ni àbíkókò fọ̀ lásán. <laughs> náà lásán lẹ́ẹ̀kan wípé ṣé ìdájọ́ ẹnu ẹ̀ náà ni ìdájọ́ rẹ̀ a kìí ṣe bẹ́ẹ̀ ẹnu ẹ̀ nìkan náà ni ìdájọ́ oní fífọ̀ wà náà. wọ́n láwọn ìlànà wo làwọn lè tọ̀ táwọn máa fi gbọ́ tàwhídì yé dáadáa. kọ́ wálé kí o ibi tí wọ́n ti ń kọ́ tàwhídì dáadáa. <laughs> Ah, kọ́ wálé kí o kọ́ wá sí mahad yọ kọ́ tó ti ń kọ́ dáadáa kọ́ lọ kọ́ kọ́ àwọn kéṣẹ̀ tí wà á máa bọ́ prógámù eh, osbc àti bcos àti bọ́ndọ̀ ẹ̀ eh, tó jẹ́ pé eh, cd ẹ̀ e wà. wọ́n ní báwo làwọn ṣe lè súnmọ́ lọ́hùn bá kó pẹ́ kí báwọn lè sún wọn. ansa náà ni wípé ọ̀nà tó lè gba súnmọ́ lọ́hùn dáadáa ó náà ní kó lóun ti ń bẹnu hadithul wali hadithi tí àná sọ pé man aada li waliyan faqad adantuhu bil harb ẹnikẹ́ni tó bá ṣe olólùfẹ́ mi tí mo súnmọ́ tán tó náà súnmọ́ mi dáadáa tán tó bá ṣe ní sùtà faqad azantu bil harb èmi àti ẹ ti wọ ìyá ogun ẹni tó sì bọ́lọ́ ń jagun ó ti mọ̀ pé òtún ti bàjẹ́ nìyẹn àwọn mi wá fẹ́ sọ yìí pé báwo ló ṣe di wàlí wàlíyù méjì náà ni wàlíyù first class wàlíyù second class méjì ti mẹ́nu àdéhùn yẹn alákọ̀ọ́kọ́ tó jẹ́ class tó kéré jù òun náà ni pé la yazalu al-abdu yataqarrabu ilayya bi shay'in ahabba ilayya mimma aftaradtuhu alayhi kò sí ń tọ́lọ̀ ń sí lọ́rọ̀ èèyàn lásán tó sí náfìlà kankan wà líyù ni ọ ṣùgbọ́n ránkì rẹ̀ ọ̀gá tó nǹkan ránkì kan àwọn náà nìyẹn oníràwọ̀ kan òun sí ń tọ́lọ̀ ń sí lọ́rọ̀ èèyàn fún ọ̀gá rẹ̀ ọ̀rọ̀ èèyàn kí ọ̀rọ̀ èèyàn ó sì tàwọ̀ hìt ó sì gbogbo àwọn kan ọ̀rọ̀ èèyàn lásán náfìlà kò sí ń tọ́kọ̀ọ́ náfìlà lẹ́yìn lórí ọ̀hún ásírì kìlọ́kàn mi mọ́gírẹ́bì ẹ̀yìn lẹ́nu yẹn ìṣáì mọ́ lọlé kò sí tọ́ka pẹ̀lú gbogbo náfìlà kọ́ láwẹ̀ kankan ju Ramadan lọ ṣùgbọ́n ṣe tó yanjú dáadáa ó sì ṣe pé tó pé dáadáa wàlíyù wọn náà ṣùgbọ́n wìláyà rẹ̀ kò ga tó nǹkan ìràwọ̀ kan náà ló ní tó bá fẹ́ ní ìràwọ̀ tó pọ̀ tó máa gòkè lọ tó máa gòkè lọ bó ṣe wọ̀ ànábìwá bọ́ síbi àwọn kíláàsì ní ìtọ́ga ولا يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه وإذا أحببته كنت سمعه شوف التي يسمع بها وبصره التي يبصر بها ويده التي يبطش بها سبحان الله هو صنق عليه ولئن سألني لأعطينه ولئن دعاني لأجيبنه tí wọ́n wà léyìn nù tòótọ́ bá fẹ́ dẹni ọlọ́run máa sọ̀rọ̀ èèyàn kó yẹn jú tọ́lọ́n bá gbà fọ́n bí ẹni èèyàn tán wà á sọ̀kalẹ̀ síbi náfìlà kọ́ wá máa rìn inú náfìlà lọ náfìlà àwẹ̀ náfìlà irun náfìlà sàárà náfìlà ọ̀rọ̀ náfìlà ẹ̀kọ́ mímọ̀ náfìlà ọ̀rọ̀ náfìlà gbogbo nǹkan tí wọ́n fi ṣe náfìlà kọ́ máa ṣe ó bá ṣe ń ṣe tó bẹ́ẹ̀ lọ́mọ gòkè tó ìyẹn ló fi jáde pé ìjẹ́ wàlíyì jẹ́ ní ọlọ́run kọ̀ parí sọ́dọ̀ àfáà nìkan ìjẹ́ tó kéwù nìkan kápẹ́ńtà pọ̀ tó jẹ́ pé wàlíyì ọlọ́run teachers kú pọ̀ tó yẹ kí wàlí yọ ọlọ́run pátápátá ni ó ju ọmọ kéwù mi lọ medical doctors mi wà tó jẹ́ sí pé the way tó fi súnmọ́ lọ́hùn ó kọjá àtàwọn àfa torí pé ó ń ṣe gbogbo nǹkan tí àfi máa ṣe tí àfi máa súnmọ́ wọn sọ pé bí màá rẹ bá ṣe pọ̀ tó ló ṣe jẹ́ wàlí yọ ọlọ́run tó o torí bá mi èyí bí màá rẹ bá ṣe pọ̀ tó o ìmọ̀kànjẹ́ sábàbí inú sábàbí tí máa jẹ́ kí èèyàn ọmọ bí èèyàn ó ṣe súnmọ́ lọ́hùn ẹni tí ọba ti wá gírè níbẹ̀ òun lọ́mọ o ṣò nípa báyìí ẹni tó fẹ́ súnmọ́ lọ́hùn dáadáa kó sọ̀rọ̀ ẹ̀yà kó yanjú kó sì máa ṣe náfìlà náà kó sì jìnà sí gbogbo nǹkan tó ń pè ní haram ọlọ́run bá sọ pé ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun kí ló wá fẹ́rọ yẹn wọn alladhina amanu wa kanu yattaqun àwọn tó ṣiṣẹ́ ọ̀ràn ẹ̀yà wọ́n tún ṣe náfìlà wa kanu wọ́n tún wá fi haramu lẹ̀ àti manihiyat ìtumọ̀ ẹni at ó ní kó fi nǹkan tó lọ ń pè ní haramu sílẹ̀ kó sì pé nǹkan tí wọ́n lọ́n tó pè ní makiruhu gan kalẹ̀ amanu wọ́n sọ̀rọ̀ ẹ̀yàn àti náfìlà ìtumọ̀ ẹ̀mí ṣùkọ́ lọ́wọ́ bá kó sì wá ní kan náà àwọn tí ó jẹ́ wàlíyìí rẹ̀ náà. níparí wọ́n ní ológbò báwọn Yorùbá tún máa ń sọ pé tó bá fara ròyàn á máa kó àìsàn lọ pé ṣé lóòótọ́ ni eléyìí ẹjẹ́ abiruntin lè rí tí ìbáṣe malaria ṣe rí ọwá ní ológbò fi rárá rẹ̀ ọwá mú lọ mo rò pé ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ yẹn nìdí ó ṣe ṣe kó ní ó ṣe ṣe kọjá sí kó níbi kan tí wọ́n so mọ́ nínú àdéhọ́kan wàṣàníyà àdéhọ́kan ẹbọ ó ṣe é ṣe ṣùgbọ́n ó tún ní sáìdì kejì náà tí a gbọ́dọ̀ yẹ̀wò náà bẹ́ẹ̀ sí ṣe é ṣe kọ́ mọ́ jẹ́ sáìdì ẹbọ náà torí pé ànábìnrin mìíràn tọwọ́ àfihàn àlẹ́ ìkùn àfi nǹkan tí yọ́ máa fara ròyìn ọjọ́ wà náà sí ma rí pé ìmí kan wà tó náà máa mí ẹlúgbò náà máa mí àbí ó náà sì láwọn ooru kan tí wọ́n máa jáde láti inú irun ara rẹ̀ síta kò yé báyìí bóyá tí bá ń fara ń núyàn lára bóyá àwọn kankan wà lára rẹ̀ àwọn medical doctors lẹ́bìlì rẹ̀ léhùn àwọn tó wọ láàbù ó yẹ àwọn kankan wà lára rẹ̀ tó jẹ́ sí pé àǹtí nǹkan kan tí bí máa ń ṣèyàn náà àwọn àìsàn ara èèyàn yìí ó sì ṣe kọ́ńtà pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ àǹtí kòkòrò mú lára ní ìsìn kúrú náà lápèjúwe bóyá tó lógbò bá fi irun ara rẹ̀ yí lára bóyá àwọn kankan bẹ lára irun ara ológbò tó jẹ́ sí pé ó lè jẹ́ antibacteria tó lè kó àìsàn yẹn kúrò lára ó ń tàn ó sì ṣe kó rí bẹ́ẹ̀ tó bá yẹ sí pé ìwádìí ìjìnlẹ̀ bá fẹ́rẹ̀ rẹ̀ pé tó lógbò bá fara ròyìn láwọn kankan fáwọn àìsàn kan tí máa ń ṣe máa kó kó kò sí láìsí ṣùgbọ́n tó bá yẹ pé kò sí wádìí kankan tó fi nílẹ̀ fún wa àdìọ́kàn lásán ni táàsì rẹ̀ rí ẹ̀ kí ẹ̀ mọ́ ládìọ́kàn rẹ̀ jọ mọ́ àtúndé lẹ́wọ̀n akólógbò sára wọn máa fi ara ara rẹ̀ ó ti di ṣíríkù ń bẹ̀wọ̀n ó ti gbágbára fún tọ́lọ́wọ̀n ọba òfun ní agbára nìyẹn náà.